أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدعوكم فوق فوق الله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìjẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìjẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí ọdún iléyá Eidul Adha ti 1441 tó kù tí ò tó ọ̀sẹ̀ kan mọ́ tó ọjọ́ mẹ́fà lónìí abẹ́lọ́n kó jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò ṣe ọdún náà ká dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lókè yèèpẹ̀ lẹ́ni tí yóò rí ọ̀nà ọlọ́run tọ́lọ́run bá ọlá tí yóò sí wa ẹ̀yin tó bá rí bẹ́ẹ̀ a fẹ́ sọ àsìkò lò torí àwọn tá a fẹ́ yanjú ó a máa mú wọn ní kọ̀ọ̀kan ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run agbọ́nrin ńlá méjì ni la fẹ́ gbé yẹ̀wò ìkọ̀kánú àwọn agbọ́nrin sì rèé ó lè gba àìmọye sàáà tọ́já sí pé àìmọye aaf òun láti discuss àwa fẹ́ kó méjèèjì pọ̀ níwọ̀nba àsìkò péréte kọ́lọ̀ nǹkan tó àwọn aṣọ náà òun la pè ní ahkamul udhiya ahkamul udhiya wàsọ̀lá tilẹ̀ àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ẹran léyá ní pípa àti kíkírun ọdún léyá àwọn àdájọ́ wo ló tún rọ̀ mọ́ eléyìí ní tá a fẹ́ gbé yẹ̀wò àwa mùsùlùmí dúpẹ́ fọ́lọ́n ń ní mùsùlùmí ẹni tí ń jọ́sìn fọ́lọ́n sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ẹni tí ń tẹ̀lé súnà alayhi wa alihi nínú nǹkan tí a fi bẹ̀rẹ̀ ni wípé àsìkò tó di pa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó dé àwọn kèfèrí àwọn náà ní àwọn ọdún tí wọ́n máa ń ṣe ìyẹn ló fà nínú àdìsí àfa wa Anas ọmọ Malik kọlọ̀n kó bá ní yọnu sí wọn wọ́n ní kọ́dìmọ̀ nàbíyù sallallahu alaihi wasallam wàlhálìl madina yawman yẹ̀làbúnà fíhì mọ́ fílíjà ìlìyà ìbátá nàbí sallallahu alaihi àti mọ́bá nàbí ìṣẹ̀lẹ̀ ayé ọlọọsọ dị di ànábì nígbà àtọ́jọ́ ọmọ forty years ó lo ọdún mẹ́tàlá ní maka ó dọmọ fifty three years ló fi ṣe é já lọ sí ó dẹ̀ lo ọdún mẹ́wàá ní mọ̀dínà ànábì kú lọ́mọ fifty three gẹ́gẹ́ bí àfọ abdullahi ibn abbas rọ̀bí allah ti ṣàlàyé ẹ̀ lẹ́yìn bàbá dé yẹn ọ bá àwọn èèyàn nínú ìlú nígbà àjà ìníyà wọ́n ní ọdún kan tí anabi wa ní tọ́ba rí bẹ́ẹ̀ o ẹ̀yin èèyàn yìí kọ́ dímtò àlẹ́ ikọ̀ wàlákùn yọ̀ọ̀mọ́n tẹ̀lé àbúnà sí iná tìlìjà ìlìyà àwọn ọjọ́ méjì kan dẹ tẹ́ fi máa ń ṣeré tẹ́ fi máa ń sawẹ́wà tẹ́ fi rò pé ń sọdún nígbà àjà yìí ẹ̀yin mùsùlùmí ń bẹ̀ tí wàá gbà fúlàmù báyìí tẹ́yìn ará àmàdínà ti di mùsùlùmí kọ̀dì àbídálà kọ́mọ lọ́wọ́ bí iná kọ́ ìrọ̀ mìíràn hùmọ́ ọlọ́run ti wá fi ọdún méjì míì tó lóore ju àwọn ìtẹ́ ń ṣe lọ yẹn òun náà ní kí làwọn ọdún yẹn ò nahar wà yawmal fitr ọdún iléyá ọjọ́ tá a máa fi ń gún ẹran àti ọdún òtúnú àwẹ̀ nígbà tá a bá gbá àwẹ̀ tán adúpẹ́ lọ́dọ̀ ti wa ọdún tó lọ máàkì láti sánmà wa ni. àáfàá ní lọ ọmọ yìí ti ń ọdún nínú Islam ọdún méjèèjì tá a sọ yìí ó ní í ṣe pẹ̀lú orígun Islam ó ní pelu origo pẹ̀lú orígun ńlá méjì nínú orígun márùn nínú òpó márùn tó islam dúró gbogbo wa láti mọ̀ pé islam five pillars of islam imani òun lòpó alákọ̀ọ́kọ́ irun òun ele ẹlẹ́ẹ̀kejì káyọ̀ zaka tá a bá lówó lọ lòpó ẹlẹ́kẹta nígbà tá a wẹ̀ tọ́jọ́pọ̀ ẹlẹ́kẹrin tí a jì tọ́jọ́pọ̀ ẹlẹ́karùn àṣẹ idul fitr ọdún àwẹ̀ òun tiẹ̀ ó ní tàálùkù bí síyá nígbà tá àwẹ̀ tán àwẹ̀ a sin fódìdí twenty nine days àbí thirty days ọ̀rọ̀ wá wá tó pé ká lọ sin lọ́n ní eid á wà lọ kírun ìyẹn fa ìtùnú àwẹ̀ ṣùgbọ́n ìsì iléyà tiẹ̀ òun ní tàálùkù bí lahaj nígbà táwọn alálàájì bá gun àràfà ọjọ́ kejì ẹ̀ làwọn ọmọ wa fẹ́ràn léyà a ti ṣàlàyé kọjá nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe lọ́sẹ̀ tó kọjá nínú ọjọ́ mẹ́wàá oṣù dòlẹ̀ ṣíjà yìí bí wọ́n ṣe fẹ́ ká gbáwẹ̀ àtún ní fásitì òṣùpò lórí eléyìí àwọn bá àbá tí ní ájì ká gbáwẹ̀ ju àràfà ẹ̀sẹ̀ ọdún méjì lọ́lọ́wọ́n bá wa parẹ́ àṣẹ ọdún iléyá òun ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj jama àwọn alálàájì ọ̀wà lókè àràfà ní ọjọ́ kẹsàn-án òdòdó lẹ́hìjà tí wọ́n máa ṣèrántí ọlọ́run tí wọ́n máa tọrọ oore lọ́dọ̀ ọlọ́run àwọn tó àbá wá sí ní hajj àwọn gbààwẹ̀ tó bá ti dọjọ́ kejì rẹ̀ a máa wá pa ẹran lẹ́ni tá a máa fi jọ́sìn fún ọlọ́run ọba àlékè ọlá àsọdún wa méjèèjì rèé alákọ̀ọ́kọ́ ọlọ́run máa kẹ̀ ọlọ́run ló yan ọjọ́ méjèèjì fún wa ká fi máa sọdún ẹlẹ́kejì ni pé ọdún lọ nínú ìsìláàmù nígbà táwa bá sin lọ́run tán a tó ń fi ọdún náà a tó fi ń sin lọ́run ni à ń inú mi dájú pé nta àsìkò bẹ̀rẹ̀ ọdún òun ni kakọ̀ lọ kírun fọlọ́ nígbà bá ti á kírun á pẹran á máa wá gbádùn ọdún wa lọ torí páwọn ọdún yìí ìrántí ọlọ́run náà ló tán bá dé tọ́ba wá rí bẹ́ẹ̀ àlùkùbíhíyà ẹran tí wọ́n fẹ́ ká lọ́jọ́ kẹwàá oṣù gbòlẹ̀híjà yìí òun lẹran tá ń pè ní ubíhíyà ẹran ọdún iléyá ẹran tá a fi jẹun ọlọ́run jẹ́mọ́ àáfàá ní ewu ẹran yìí òun lẹ́ran kan tọ́jọ́ sí wípé yuzaka takọ́rùbà nílọ̀lọ́ ìtàhálà fi àjáàmì náà bìṣàrọ́ ìtẹ̀màṣọ́sọ ẹran kan tọ́jọ́ sí wípé apá ẹran tí wọ́n máa ń pa ni láti fi súnmọ́ ọlọ́run ọba àlekè ọlá wọ́n fi ẹran yìí súnmọ́ ọlọ́run wọ́n fi ń jọ́sìn fọ́lọ́run láwa mùsùlùmí èyí ò ní ọmọ kó ọrọ sí àwọn oníròyìn ilẹ̀ Yorùbá àti wáńbì lẹ́nu tí bá fẹ́ ròyìn lọ́jọ́ ọdún wọn láwọn mùsùlùmí wọ́n ń sọdún léyá ní ti ànábì Ibrahim ẹni tó fẹ fi ọmọ rẹ̀ rúbọ níbo lẹ́tí rẹ̀ ti rúbọ mùsùlùmí àwọn èrúbọ a máa ń sin Ọlọ́run ni a máa ń ni a máa ń pa pa ń tọrọ táàbẹ̀ padà ṣàlàyé lórí àwọn mọ́jẹ̀mú tí ó rọ̀ mọ́ yẹn. àǹfààní ní ajma'a wakọ̀dí ajma'a al-muslimun ala mashru'iyyati al àwọn àfáà mùsùlùmí ẹnu wọn kò wọn ẹnu lórí wípé ẹran léyà ìkápá o ṣẹ̀rí àlùgbé wa bẹ̀ nípa àṣelófin ni òfin ọlọ́run òun ni ká ìlànà ọlọ́run òun ni kápẹ̀ràn iléyá gbogbo ẹni tó bá ti lè lówó lọ́wọ́ kó gbìyànjú kórí pòun pẹ̀ràn iléyá torí pé ntọ́lọ̀ ń lófin ni ọlọ́run bá ń sọ fún wa Muhammad sallallahu alayhi wa sallam nínú súrà tó pàtàkì tí gbogbo wa máa ń ni fasọ́lì lérò bíkà wà ní ha fasọ́lì lérò bíkà wà ní ha ìwà ànábì ọ̀yà lọ kírun léyá lọ kírun kó o líbi àwọn mùsùlùmí nù rún ẹkírun ẹgbẹ́rún léyà dúró fọ́lọ́ èyí òun pé ìrún ọlá kọ́ máa ń kí wà ní hà lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wá ti gbẹ́rún dúró fọ́lọ́ ń tán ẹ̀pà ẹ̀ràn léyà ẹ̀bùn ẹ̀ràn léyà àáfà lélẹ̀ yìí òun àwọn àáfà onítẹ̀sí wọ́n ní tọ́lọ̀ ń gbàlérò nínú àyà yìí òun náà ní pé kí ni o àlè òdìhíyá bá dà sọ̀lá àtìlẹ̀ yìí àṣé àmọ́ pa ẹ̀ràn léyà lẹ́yìn ìgbà tá a bá ti kí ìrun ọdún tán eléyìí ni ẹ̀rí tí àwọn àfáà lò nínú súnà àwọn àdìsí náà pọ̀ tó fi hàn pé ànábì wa sallallahu alaihi wasallam àtàwọn sàábé rẹ̀ àtàwọn ẹni eré tó tẹ̀lé wọn àti àwọn àfáà mùsùlùmí àti àwọn mùsùlùmí òdodo pé ìdàsíkò tiwa yìí náà wọ́n máa ń pẹran léyà àfáà wa Anas bùnú Malik tó jẹ́ ọ̀kan nínú àwọn sàábé pàtàkì tó sin ànábì láti kékeré tó ń wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam láti kékeré ahmed sọ pé dọ́hàn nàbí yù sallallahu alaihi wasallam bí kàbùṣẹ́yìn amlahain akọ̀rọ̀mẹ́yìn zabahawuma bìyẹ́dì ìwàsámá wàkàbà ó nípa nàbí sallallahu alaihi wasallam ọ̀pá àgò méjì tọ́jọ́ sí pé àgò yẹn àgò funfun ni ṣùgbọ́n tó ní dúdú níbi ojú àti níbi orókún ó tún jẹ́ àgò tó níwo ànàbí sallallahu alaihi ó sì pa fúnra rẹ̀ ó dákọ ọlọ́run ó sì dákọ ó sọ kọ́lọ̀ ń tóbi ó sì dá kọ́lọ̀ kí ni ìfẹ́ pé bísmìláì ń tàbí náà nù kò jù bá ń lọ bọ́jẹ́ ra àkíkọ́ bọ́jẹ́ pọ̀ fẹ́ pẹ̀rẹ̀ bísmìláì èyí fi wa pé kápa ẹran òfin ni nínú Islam ẹran tá a sì kí máa ń jọ́sìn fọ́lọ̀ mi afẹ́ màmá àwọn mọ́sálà yẹn kọ̀ọ̀kan ká lè débi tó kí wá ní kí ni àáfà aláwọn onímímọ̀ wọ́n fi mọ̀ ara wọn lórí ẹ̀ àwọn àáfà onímímọ̀ wọ́n ń fa àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ká mú ọ̀rọ̀ méjì tó súnmọ́ra wọn tó nípa jù wá nínú ọ̀rọ̀ àwọn onímímọ̀ alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ táwọn onímímọ̀ sọ òun ni wípé ẹran iléyà yóò alòkóbìhíyá wà jìbàtàn wọ́n ní ká pa ẹran iléyà ọ̀ràn yẹn ni àwọn tó sọ bẹ́ẹ̀ nínú àwọn onímímọ̀ ìmáàmù àbú ànífà wà nù wọn afọ awa láìf wọn wà nù wọn afọ awa rọ̀bíà wọ́n wà nù wọn alìmọ́mù àlàùzáyí wọn wà nù wọn kódà àárẹ̀ àwọn kan náà àwọn bábùlì màlìkíyà àwọn kan náà àwọn mọ́bí àbìmọ́mù màlìkí náà ṣùgbọ́n kéèsè gan ni màlìkíyà ṣùgbọ́n àwọn kan nínú àwọn màlìkíyà náà wọ́n yàn ni àwọn tí wọ́n ní dandan ni a ni àwọn náà wá fi fẹ́ni tó bá lówó lọ́wọ́ fẹ́ni tí nǹkan rọrùn fún fẹ́ni tí jẹ rẹ̀ rọrùn wọn lọ́rọ̀ yẹn ni kọ́ pẹ̀ràn léyà kọ́mọ̀ sàwọn sọ́lọ́ kọ́ pa ẹran léyà yìí torí pẹ̀ràn ìjọsìn ni ẹran kurban ẹran takorub ẹran tá a fi ń súnmọ́ lọ́hùn ni àwọn àfáà tó lọ́rọ̀ yẹn ni ẹ̀rí tí wọ́n lò ara ẹ̀ ní ayàtọ̀lọ́ ní fasọ́lì lérò bíkà wà ní har ìwọ ànábì kírun fọlọ́ ogun ẹran léyà wọ́n ní wà ní har wọ́n ní pé àfẹni kọ̀máǹdì ni pé ajẹ́pọ̀ ọ̀ràn yẹn ni lọ́dọ̀ tiwọn wọ́n tún lo àdíìsì júndù bónú sùfìyàn àdíìsì sàbí kan tí ń jẹ́ júndù bónú sùfìyàn àdíìsì yìí ìmáàmù Bukhari gbà wá ìmáàmù Muslim náà gbà wá àwọn yọ ìdájọ́ ń bẹ̀ ni kìí ṣe pé ń tàdíìsì yẹn gangan sọ nìyẹn àdíìsì yẹn ó ń sọ nípa wípé kéèyàn ọmọ pa ẹran ṣáájú ká tó kírun anábì sallallahu alaihi wasallam ọwọ́ ń sọ ọ́ dàbí manzabaha kọ́bùlà ayùsọ̀lìyà fàlìyùid màkánà àwùkọ̀rọ̀ anábìlẹ̀ tó bẹ́ẹ̀ lè pa ẹran ṣáájú ká tó kírun kọ́ ya dáadé ìpadà wàmọ̀lámùyàbà fàlìyàbà ẹni tí ọba wá sí ìpa ẹran tí ẹ o tá a fi kírun àhán kọ́yẹ̀sẹ̀ wá pa ẹran ẹni tó pẹ̀ràn léyàmù àwọn ní pé káwọ sáà lóbi àtọ́là ń jama àwọn tó mú ẹ̀rí wọn bẹ̀ yẹn wọ́n tó mú àwọn ẹ̀rí mẹ́wàá bí àdìsí àlùbárọ̀ ṣùgbọ́n bí tá à ń lọ́pọ̀ kára máa mú ní kọ̀ọ̀kan àáfà nípa bá wò ó àwọn tí wọ́n sọ báyìí nínú àwọn onímọ̀ tán lọ́rọ̀ ẹ̀yàn ni àwọn náà fi mọ́jẹ̀mú sí pé pẹ̀lú mọ́jẹ̀mú kí ara kọ́ rọ́ọ̀yàn kí dẹ́kun ọ wà kéèyàn olówó lọ́ọ̀tì rẹ̀ ràn léyá tí wọn ò sì ní máa lè kí. àwa rí nínú àwọn onímọ̀ táwọn sọ wípé alè obìhíyà súnàtàn wà láìsàt wà jìbàtàn wọ́n lẹ́ran léyà o súnà ni arínú wọn tán ní súnà tó ń mọ̀ àkàdà wọ́n ní súnà tá a kápá mọ́ ni ṣùgbọ́n kéè sọ̀rọ̀ yàn wọ́n ti torí pé àwọn tó lọ́rọ̀ yàn náà ni wọ́n ti yọ nǹkan kan kó ń bẹ̀ ẹni tí ó ti lówó lọ́wọ́ tí ara ọ̀rọ̀

ṣùgbọ́n tó bá tún wo àwọn nǹkan míì tó tún jọ̀rọ̀ èèyàn jẹran iléyà lọ ó lè má pẹ̀ràn iléyà màá sì má pẹ̀rẹ̀ wá bíi nílá ìtààlà wọn lọ́ àlà pẹ̀lú àwọn àlàyé èyí tó rinlẹ̀ jù lẹ́mìí wa òun ni pẹ̀ràn iléyà súnà kan tí wọ́n kan pamọ́ ni torí gbogbo ọdún tànàbí àsàlám ló láyé kọ̀sọ̀ ní tànàbí ọ̀pẹ̀ràn ká mọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ṣùgbọ́n kò dé kó ọ̀ràn yàn tán téèyàn ọmọ wa ẹnu ọbẹ ti sélẹ̀ kò sí ìdíjẹ́ ẹnu ọ̀bẹ sélẹ̀ ẹnu ọ̀bẹ rẹ̀ wo ló sélẹ̀ ẹlòmí ò torí kẹnu ọmọ sẹlẹ wà lọ yáwó yóò dó ń gbèsè yóò dá lábùkù ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá lówó lọ́tàrà rọ̀ yìí jẹ́mọ́ ẹ̀ mọ́ sàún nígbà tẹ́ wá pẹran léyá fẹ́ràn òkú lẹ́wà fẹ́ pa ẹran léyá kápá ṣùgbọ́n kò dé wọn tán ṣùgbọ́n aráwọn onímọ̀ lọ́ràn ṣùgbọ́n àwọn náà fi kún pé pẹ̀lú kárọ̀ ọ̀rọ̀ ọ̀yàn kéèyàn olówó tí ó fi ra ni kí ló dé tá a fi wá sọ wípé kèé sọ̀rọ̀ yẹn tú láàsì àwọn àfa àtàn sọ bẹ́ẹ̀ wọ́n mẹ́rin wà wọ́n lẹ́rìí àkọ́kọ́ táwọn òmùwà làdìsí yàwó àwọn òmùsàlámà tọ́jú yàwó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó nípa nàbí nípa ìdá dákàlá ti làásì wà àrọ́dà àhàdùkùn àyò dọ́híyá fàláyà mọ́sàmì ìṣàrí wà bàṣàrí ìṣẹ́ta anábì ní pé tẹ́ ẹ bá ti lérí pọ́sù ìdùlẹ̀ ìjà ọwọlé o tẹ́ ẹ sì gbèrò wà àrọ́dà ẹ gbèrò

àáfàá ní pẹ̀ẹ́dí àmọ́ ẹ̀wò nínú àbúsùrọ̀ ìhà nínú àwọn tọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn nínú àwọn tọ́tẹ̀lá àwọn sàábé ni ó ní àìtù àbà wà úmọ́rọ̀ wà mọ́ yùdọ̀ ìyá nínú musonnafu àfáwà abdulrazak àti súnánù alìmọ́mú albayhaki ó fojú ara òun rí pàtàkì àfáwà rọ̀bí àtàfáwà umar rọ̀bí ó lóun fojú ara òun rí wọn láwọn iléyà iléyà kan bẹ tọ́jẹ́ pé àwọn méjèèjì ọ̀pẹran bọ́yá kò ságbára àti pẹran ó túmọ̀ sí wípé tágbára ọ̀bá wà fún yàn a lè rí ọdún iléyà míì téèyàn ní pẹran pàápàá irú àsìkò tá a wà yìí kọ́lọ̀mbá ní covid-19 lẹ̀ àìmọye ètò ọrọ̀ ajé ló ti dojúrù ó lójú tísà tó private school teacher tẹ́ẹ̀rì tí ọdún lọ tó bá ń lọ́dún yìí ó tún níṣẹ́ ní ètò bọ́yọ̀ tàbí chakad bọ́yọ̀ wọn náà lọ ṣe bísínẹ́sì kan kètò wọ́n sọ̀rọ̀ fẹ́rẹ́ skul teachers nìkan àìmọye tó ti dájú oúnjẹ láti april tí òrówó kankan ti ń tọrọ jẹ ṣùgbọ́n ọ̀tọ́ lọ bá sàánú tó rí pé à nílùú ìṣerí náà kódà ìwọ́ tó lágbára kọ́ ọ̀ra ẹran mẹ́wàá twenty kó fún àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ó gbà ládá lọ́dọ̀ ọlọ́run lórí ẹran kọ̀ọ̀kan ó gbà ládá ara kó ṣe dáadáa táwọn èèyàn ni ṣùgbọ́n tá à ń ṣàlàyé ni wípé afọ àwọn awúmọ̀lù látọ̀rọ̀ yìí nínú òjò tiwa yìí àwọn méjèèjì náà lóore jù lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Abu Suraya lóhùn rí wọn tí wọn pẹran léyà bóyá kò sàgbára jàmọ́ atọ́wárí àrí asaru mi àríṣesí ìkànnà àwọn sàbí Abu Mas'ud al si ọlọ́run kó bá tára sì rọ̀ mi mo lówó tí màá fi rà lọ́wọ́ kìí pé mo sa ohun sọ́lọ̀ o màkáfà tán àyàrọ̀ jìrọ́ ní àná uhatmon alájà ó ní tí ọ̀jẹ̀ ń pa ẹran léyá òun ni pé káwọn aládùúgbò mi ọmọ wà rí mọ́ sí àpò àtọ̀fíà látara pé mò ń ń bẹ̀rù káwọn aládùúgbò ah tí ọba ti pẹran lọ́dún yìí ẹnu ọ̀bẹ ṣe kí ni o ẹnu ọ̀bẹ ti sílẹ̀ jama Abu Mas'ud nínú àwọn sàábẹ́ ara àwọn ará Madina ni alansọ́rí olóhun gbà mí òun ò ní pẹran tó wọ́n sì jẹ́ pé wà ní làmù sírọ̀ ara rọ̀ mí mo lówó ẹran léyà lọ́wọ́ ṣùgbọ́n mà káàfàtà á ń kọ́mọ̀ wà rí kó dọ̀rọ̀ yàn lẹ́mi lórí pé mo gbọ́dọ̀ pẹran jẹmọ́ irú ẹ̀lọ lọ ń láwọn ọdún tí wà lẹ̀ yìí láńlọ́ọ̀dù kan ọdún kan kò sówó fún ọkọ̀ bá pẹ̀ra kò wà nílé lọ yídì ó lè lọ mọ́sálásí gan COVID-19 wà ní kọ́ rẹ náà làwọn èèyàn ò fún lẹ́ràn tó bá lówó lọ ẹ̀hà fáwọn tí ò ní ìyẹn ni tọ́wà ní ṣẹ̀ríà mọ́ wá ń sọ pé irú sàábé tó lóhun ará amọ́rọ̀ òun jọ mí nǹkan tó wò ní pẹran atọ́lẹ́fojú mi wò àwọn àlùkùkù wàlúwàjìbà àwọn tọ́jọ́ rẹ̀yìn àtàwọn ẹ̀tọ́ èèyàn tó yẹ kéèyàn ó ṣe ọmọ níta fábúlù èèyàn máa ń fo nípa ọ́rẹ́tì jura wọn lọ ẹjẹ́ fún yín lápẹẹrẹ ó ti ṣẹlẹ̀ bí ilé ọdún méjì àbọ̀dún mẹ́ta sẹ́yìn àtẹlẹ́yà tán báyìí bọ́yá bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì lẹ́yìn rẹ̀ òun làwọn ilé ẹ̀kọ́ wọlé èmi gẹ́gẹ́ bí tíṣà sùkú mo rí òtù tó pè ní pé ustaz ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ sálárì àná ni mí mo ẹ̀fẹ̀ gba sálárì mi iye owó tí mọ̀ ń gbá rè iye tó kù rè tí n bá ra ẹran ilé ya ń gbà tẹ́ ẹ bá wọlé ọ̀sẹ̀ mẹ́rin tẹ́ ẹ bá wọlé wọ́n máa jókòó lé ní o kò sówó tí ra yúnífọ́ọ̀mù fún wọn kò sówó tí ra kódà kò sówó tí ó tó tó gbowó oṣù míì ọ̀sẹ̀ mẹ́rin wọ́n èjókòó lé o ẹ sọ fún wọn nínú kárara sọdún léyá kí n sẹ́ẹ̀fù wọn bọ́ sálárì mẹ́ tó kù bá wọlé àwọn tó bá yẹ ká kọ́ṣe káṣe nígbà bá tún bá sálárì ní díẹ̀ lọ́wọ́ wọn àbí bẹ́ẹ̀ kọ́ pé wọn ò ní wá sùkú <laughs> jẹ́mọ́ irú òbí eléyìn pọ́fẹ́ ọ̀hún àwọn ọ̀ràn yẹn sí wípé tí n bá pẹran ni kí n bá pẹran àwọn èèyàn kọ̀sẹ́ni tọ́lẹ́dì àti bá ń sanwó sùkúl fíìsì ọmọ mi tó máa fi ní ṣe yẹ̀yẹ́ ni pé kẹ́ẹ̀sì máa wo màálù lọ́pàájọ́ léyàwó olùsí ara rẹ̀ àsìkò ìdàtà àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ń jòkó kalẹ̀ òun kìí ṣe pàà dí sọ̀rí ìgbẹ́ mùsùlùmí kẹ́ mọ́fẹ́ ẹran o ká pa ni táwa náà gbìyànjú àtúnṣe kọ́lọ̀ kó gbogbo aláṣì rí ṣùgbọ́n àwọn àáfàá àtàn ní kèé sọ̀rọ̀ yẹn wo ń kó ọ̀rọ̀ wọn fẹ́ tẹ̀sùn wọn wa pàápàá pẹ̀lú ṣe sí àwọn sàdé tá wa lówó tára dé ọ jọ mọ́fà wọn pa tó bá lè pẹyọ kan tún pa ń jọ kejì tún pa ń jọ kẹta tún pa ń jọ kẹrin àáfà lọ́jọ́ mélòó la fi wá máa ń pa ẹran ilé yá àmọ́ àwọn mọ̀sáìlù yẹn kọ̀ọ̀kan èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé yawmu nahar wa ayamu tashrik àti àwọn àyámù tẹ̀ṣírík àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé tá a fẹ́ káwọn alálàájẹ́ ọ̀wà ní mìíràn ìyẹn ọmọ jẹ́ ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àtọjọ́ kẹtàlá bùlẹ̀híjà ọjọ́ ọjọ́ mẹ́rin torí pa àti rádìdì pé gbogbo àwọn àyámù tẹ̀ṣírík yẹn zábọ́tù pípa ẹran bẹ́ńbẹ́ pípa ẹran léyá a lè pa àfẹ́ni tó tó ráwọn àfáàǹfà gan ibùdó kọ́ ìmọ̀ àlùjọ́sí àwọn mọ́ ọ̀rọ̀ wa tọ́pọ̀ lórí ẹ̀ ṣé ọjọ́ ọ̀ǹdí gan ló lóore jùlọ dún ni àbọ̀ǹdì náà ìtọ́jẹ́ yá ọmọ àrọ́fà ọ̀rọ̀ méjì náà ni ọbẹ̀ nù àwọn àfà wọn ọjọ́ aráfà ló lóore jù àwọn míì ní pé ọjọ́ tá a pa ẹran gan ló lóore jù ṣùgbọ́n yìí kan ní ìsìn ní wípé nígbà lè rí pé lóore jù gan ni náà kódà aráwọ̀ ẹni tó bá pa ẹran tiẹ̀ ní yaumu nahar èyí ọjọ́ kẹwàá ọjọ́ iléyá gangan ó lóore jà àwọn ọjọ́ yòókù lọ èèyàn wá lè kọ̀ bá o tún lè pa lọ́ndì lẹ́fún ọ̀ndì lẹ́fún lówó tó yọ sí wọ lọ́wọ́ ìrọ̀lẹ́ ló tó lọ rẹran o lè pa lọ́ndì 12 ìwọ tó lọ́wọ́ lọ́ndì 12 ọdọ́ndì 13 o lè pa lọ́ndì 13 tó bá ti lè dìbà ń lè yàtọ̀ dọ̀dọ̀ tí ń bọ̀ mọ́ dára rẹ̀ láàmú mọ́sálà eléyìn náà àtìyànjú ẹ̀ báhùn mọ́sálà ní ìtún ni wípé sáà lè yáwó ra ìràn lè yá mọ́sálà yìí wọ́n bí àìmọye àwọn àfáà wa lágbàáyé bàbá àbá sọ́lù tèmi nù ń bẹ lórí ẹ̀ bàbá yìí nù bá zù kódà àwọn ń bẹ lórí fóònù mi dìbò mọ́ kàbọ̀ láìpẹ́ àtàwọn fàtàwà mi ìfàwọn ìfà àwọn alájú náà ní ní sọ̀rọ̀ oríṣiríṣi àwọn àfáà ní wọ́n ní fàtàwà lórí ẹ̀ sọ́márì kù lásọ̀tù lè kọ̀ ní táwọn àfáà sọ ni wípé yíyáwó ra ẹran léyá fẹ́ni tó bá rí wípé dídá padà rẹ̀ ìrọ̀rùn lọ bá dé kò sí tó burú bẹ́ẹ̀ aléyáwó ra ẹran léyá ṣùgbọ́n ẹni tó bá wípé ìlera ní ó sanwó ẹran léyà ìmọ̀yàwó Abubakar rọ̀bí húmọ́rù àwọn tó jùlọ yìí o ọdún tẹ́ran léyà ọ̀yọ́ wọn ò torí ẹ̀kan mọ́ lọ wọn ò torí ẹ̀kan mọ́ o tó fi lè yé wa ẹnìkan sálárì ànàní July 31 ní 1441 tó ṣe déédéé 2020 sálárì tí two hundred thousand ló ń gbà ní sálárì two hundred thousand ni ó sì níyàwó kan ọmọ márùn láàrin oṣù kan wọn èèyàn kọjá one twenty thousand bíi kó fi yóò ṣe sàrà bẹ́ẹ̀ yóò tún fáwọn fámìlì bẹ́ẹ̀ bíi kó máa fi bíi fifty thousand pamọ́ lóṣooṣù ṣùgbọ́n torí pé ìtòfi pamọ́ láti jọ yìí ọ̀sẹ̀sẹ̀ ti ṣe project kan ní òjò olówó lọ ọwọ́ ẹ̀fẹ́ sí pé ah, tí sálárì mi ò fi sí ìwọlé tí ó bá di Monday tó July thirty one àbí Tuesday rẹ̀ aláàtì ó dùn ọwọ́ aya fifty thousand ọ̀rà ẹran iléyà forty wọ́n ra ta wọ́n rẹ̀ lùbọ̀ wọ́n rà rẹ̀ iléyà bá dùn àáfàá ó lè yáwó irú ẹni yẹn ọ̀nà tí ó gbà kan ti wà ńlẹ̀ ìrọ̀rùn ló sì bàdé kò sí tó burú àwọn àáfàá wa ló lè yáwó tí ó fi sẹ̀ràn iléyà ọ̀fẹ́ fi sin lọ́run ni ṣèbí tí ò tó tọ́ lọ́run ni àwọn èèyàn yáwó nítorí ẹ̀ wọ́n yáwó torí wàhẹ́ẹ̀kì ọmọ wọ́n yáwó torí jíìsì ọmọ ẹlòmíì tó yáwó torí máa torí ẹ̀ṣẹ̀ gan àwọn àfáàní èso burúkú ayáwó fún ìtọ́jú ọmọ tọlọ́run yìí pẹ̀lú pé ọ̀nà tá a gbà san rọrùn ó ti wà lẹ̀ ìmí ètò wá ni wípé ẹni tó jásí wípé ọ̀nà ìnira ní òfin san mọ́ni ọmọwùlẹ̀ ìyàwó láríkà lífù lọ́wọ́ náà sán ìlàmà àtàà ìtọ́lọ̀ ń bá fún ọni tó làbọ̀ ọlọ́rùn ẹnìkan 50,000 thousand lóṣù 50,000 naira sálárì ẹ̀ wọ́n na gbogbo ẹ̀tàn lóṣù ní kìí fún kankan ṣùgbọ́n máa ń rówó lẹ́sìn nígbà ọmọ ráwọn owó kéékèèké kan gbà ọ bíi three thousand ọwọ́ lọ yá 50,000 ra ẹran léyá jẹ̀mọ́ yọ ọmọ sọ gbèsè ẹran léyá ní five lóṣooṣù yọ ọsàn lóṣù mẹ́wàá láàrin oṣù mẹ́wàá ìyàwó ẹ̀ lóyún nú ìyàwó rẹ̀ ó bímọ <laughs> yóò ẹran súnmẹ́tì ó sì gbèsè ẹran o láàrin láńlọ́ọ̀dù ó sọ pé owó lé yín ó kó oṣù méjì tí ó ṣe kíní o yóò tó máa wówó lé káàkiri ta lọ́rọ̀ ní wàhálà alẹ́ ayé ọfẹ́ súnmọ́ lọ́n agree ṣùgbọ́n lọ́n fún rẹ̀ lóhun ọ̀làbọ̀ lọ́rùn àti tóun bá profile fún ọ torí náà tí ó bá já sí pé ìrọ̀rùn òsì fún láti fi sanwó mọ́ ìyàwó rẹ̀ ran o ọlọ́run ọmọbùn aláti rí masala mi má yòbọ́ àbí kíláàsì máa paléyà mo fẹ́ máa máwọn kí ní ẹni kékèké torí pé àti ìbọ̀ síbi ọ̀rọ̀ ọ̀run ibi tá a ti ń lọ́pọ̀ àwọn àfáà ní ìtọ́wọléyà al-an'am àwọn ẹran mẹ́rin ni wọ́n pè ní al àwọn ẹran oríṣi mẹ́rin lọ́wọléyà àwọn ẹran ìsìrè akọ rẹ̀ wọléyà bí abo rẹ̀ náà ti wọléyà akọ ó wọléyà abo ó wọléyà ṣùgbọ́n kọ́ jẹ́ akọ òun ló jù kọ́ jẹ́ pé ẹran akọ ilá àfipáléyá bọ́lọ̀ ńlọ lórí jábọ́lọ̀ ṣùgbábo náà wọlé yá kí lẹ́ran alákọ̀ọ́kọ́ òun ni àlè ibil ràkùnmí camel ràkùnmí akọ́wọléyá ràkùnmí abówọléyá ẹran alákọ̀ọ́kọ́ tó wọléyá nìyẹn ẹlẹ́kejì ni albakor màálù màálù akọ màálù abo ọwọléyá ó di méjì abdohan agbo akọ àbí abo abo rẹ̀ ní àgùntàn làwọn mọ̀ pínlẹ̀ yorùbá ń bì ọwọléyá almazu èyí ò ní ewúrẹ́ àbóbùkọ tó bá jẹ́ akọ òbúkọ la máa ń pè òbúkọ dé òrùn dé òbúkọ àbábo ẹran irú tọ́jọ́ ni mùsòrò tó máa ń kó wá láti ilẹ̀ haúsá mùsòrò ilẹ̀ haúsá òun lòbúkọ ti wá lẹ̀ yorùbá ìran ẹran mẹ́rẹ̀ẹ̀rin lọ wọlé yá lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ran tó wọlé yá lẹ́yìn rẹ̀ adìẹ wọlé yá tọ́kì ọ̀wọlé gbogbo àwọn nǹkan ní èèyàn máa ń pa tí ó gbọ́bẹ̀ sí lọ́rùn kọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kódà erin bí erin ṣe tóbi tó kìnìún kọ̀ wọlé yá ẹran mẹ́rin tó wọlé yá láti sọ yìí àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin ìwá rè àwọn àfáà ní wípé tó jẹ́ bẹ́ẹ̀ nígbọ́lọ́ ní ìyẹ́ kùrú súnmọ́ lọ́ọ̀yì àlámárọ̀ zákọ̀ hùm mímbà yìí mọ́tì lànà àm ní hajj ayà 34 àwọn ẹran tọ́lọ́ ń pè níbà yìí mọ́tì lànà àm àwọn ẹran fi tọ́lọ́ ń bá rọrùn fún wa ń bẹ̀ òun ẹ jẹ́ ká máa múdàjú ẹ̀ wá ní kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ìdájọ́ tá a fẹ́ mú wá ní wípé èèyàn mélòó ni ó máa pa wọ́n èèyàn mélòó ló lè pa àwọn ẹran yìí àǹfààní ní alìbílù albakor tá a bá ti lè mú màálù àbí rákùnmí yẹ̀ṣtẹ́rìkù sábọ́ à ìbákọ́rọ̀ èèyàn méje wọ́n lè dáwó tí wọ́n pa ẹran léyà tó bá jẹ́ màálù jẹ́mọ́ èèyàn méje fẹ́ wọ́n lè dáwó jọ tí wọ́n pa màálù kan tọ́lọ́hún sì bákan náà ni àlìbùl tó bá jẹ́ ràkúnmí náà èèyàn méje wọ́n lè dáwó tí wọ́n pa ràkúnmí kan kí má pẹ̀rẹ̀ wá pẹ̀lú bó ń ta àgbò nílùú tí wá ń bì àwọn àgbò forty fifty thousand naira sixty seventy àwọn kan wá rò pé àwọn olówó tó tó báyìí lọ́wọ́ èèyàn méje wá dá thirty thirty thousand naira ó jẹ́ two hundred and ten thousand wọ́n wá lọ ra màálù tó tóbi màálù two hundred and ten thousand wọ́n sì pa wọ́n pín sí méje kálukú lọ fi sọdún wọ́n gbà ládàá pọn pẹ̀lú ẹlẹ́yà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà lèèyàn méje dáwó wọ́n para kùn mí kò sí tó burú ń bẹ̀ lábala èèyàn ṣùgbọ́n o àgbò àgùntàn ewúrẹ́ òbúkọ èèyàn kan ni o èèyàn kan àbọ̀ àbẹ́yàn méjì ò lè dáwó kan rà èèyàn kan irú tó tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì àmọ́ àwọn torí pé èdè Yorùbá là ń sọ yìí àwọn tó jẹ́ pé tá a bá sọ ìran ní ilé mọ́tètè gbọ́ yé torí kè ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ ti wọn nínú tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì ní wípé àwọn ọmọ a máa dáwó tí wọ́n ra ẹran fóbi wọn òbí wọn tó já sí wípé hajjan àwọn ọmọ ìjìta bọ́yọ̀ ń bẹ láyé àbótikú Yorùbá máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ tẹ́ ẹ bá dáwó tẹ́ ẹ ẹran kan fún bàbá yín bàbá yín tó ń bẹ láyé àbí ètò ti kú ládàá pé àníyàn pé bàbá yín lè ra ẹran léyà yìí fún bàbá yín ọgbà ládàá ẹran léyà torí wípé ọmọ nìyàn ọmọ ara wa náà ni wà á ń àwọn tá a ara sáà yìí ara wa ni. ìyẹn nìkan tó kọ́ ìdààmú sábùnù àádámà ìkọ́tọ̀ àmàlú ìlà mìsàlá alẹ́ ní wàládé sọ́ọ̀lì ẹ̀yìn yẹ̀dọ̀ọ̀la táwọn ọmọ ìbájáwó tán ra ẹran fún bàbá wọn àbí ìyá wọn àbọ̀ǹkù wọn àbí fámìlì wọn kan tọ́sí jẹ́ kó ẹ̀yìn lára fún o pàápàá tó sọ̀ bá ń bẹ láyé yọ́ gbà ẹran léyà wọn ṣùgbọ́n àwọn tó dáwó ẹ̀yìn ọ̀gbà owó tẹ́ ẹ dání torí pé èèyàn méjì mẹ́ta ò lè fẹ́ràn léyà kan àbí fámìlì kan ẹ̀gbọ́n àbúrò gbogbo yín bàbá yín ti kú ẹ̀yin tẹ́lẹ̀ kà sáwà ní jẹran léyà ẹ̀yin náà bá dáwó ẹ̀ tiẹ̀ lámìyàn pẹ̀ fáfún bàbá yín gẹ̀ẹ́ káwa náà sáfì ẹ̀rẹ̀ ẹran jẹ ìyẹn fún ten thousand oní fifteen oní twelve oní ẹ̀ta dáwó yẹn ra ẹran kan tó tóbi lẹ́ bá pa jẹ kọ̀sẹ́ni tí ó gbòdìdì ẹran ládá tí ó gbà ládá òdìdì ẹran léyà nù yín ni pàápàá nú àwọn ọjọ́ tó fẹ́ ká ṣiṣẹ́ eré gẹ́gẹ́ bí àbíjà fáwọn Abdullahi ibùnà Abbas ẹ gbalada fẹ́yìn náà náwó sí tọ́lọ́ ṣùgbọ́n ẹ̀ ní gbalada ti ń bẹ fún òdìdí ẹran léyà lọ́fọ̀ kí yẹn náà tó clear èèyàn kan ló lè pa àgbò àgùntàn ewúrẹ́ òbúkọ mùsòrò ṣùgbọ́n màálù àti ràkúnmí èèyàn méjì ràkúnmí tó wá ní hukumon khas ràkúnmí tó ní ìdájọ́ kan tó yàtọ̀ kí ni ìdájọ́ yẹn ni pé èèyàn mẹ́wàá wọ́n tó lè pa ràkúnmí nínú ṣẹ̀ríà kílẹ̀ rí lórí eléyìí àáfàá ní tá a bá lọ́wọ́ àdìsí abdullahi ibn abbas radiyallahu anhu àdínú àwọn àáfàá tí wọ́n fẹ́ faramọ́tò ṣùgbọ́n èyí tó rinlẹ̀ ni pé èèyàn mẹ́wàá lè parakùn mi àáfàá wa ishaq ibn rawai wọ́n wà náà àáfàá sọ bẹ́ẹ̀ ìmáàmù ibn khuzaimah náà àwọn àáfàá aládìsí ńlá wọ́n sọ bẹ́ẹ̀ kílẹ̀ rí wọn òun làdìsí tí ìmáàmù tirimèdì tí wọ́n gbà wá àti ìmáàmù nasa'i àti ìmáàmù ibn hadithun hasan àdìsí tó dáa afọ ibn abbas ó ní kúnnà rasulillahi sallallahu alaihi wasallam fi sáfà ó láwà pẹ̀lú ànábì oriri ìrìn àjò kan fahadọrọ àbẹ̀hà àsìkò ìrìn àjò yẹn ó ṣe déédé àsìkò iléyá iléyá bá káwa mórí ajo ọdụm ọdún ìdúlẹ̀ àbẹ̀hà orí ìrìn àjò sabọ a. wàfíìlbà ìrì àṣàrà ó ní kí ló wá ṣẹlẹ̀ ní pé a sì fẹ́ pa ẹran léyá a fẹ́ pa ẹran léyá ó ní fàṣtàrákínà fìlìbákọ́rọ́ ti sábọ́ à àwa méje àdìsí sàbẹ́ ni mò ń sọ yìí abdullahi ibn abbas rọ̀bí aláàánimọ̀ sọ̀hábí yón ibn sọ̀hábí sàbẹ́ ọmọ sàbẹ́ ó ní àwọn ń bẹ̀ pẹ̀lú ànàbí sọ́lọ́lá àlùwàsálà báyìí mà kìí ṣe pé wọ́n ṣe lẹ́yìn ànàbí àwọn méje pa màálù kan fún iléyá wàfílìbà ìrì àṣàrà àwọn mẹ́wàá ni wọ́n pa ràkúnmí ajẹ́sí wípé ràkúnmí nìkan ló ní ìdájọ́ èèyàn mẹ́wàá èèyàn mẹ́wàá ò lè pa màálù ṣùgbọ́n ràkúnmí nìkan èèyàn mẹ́wàá lè dáwó jọ tí wọ́n sì pa ràkúnmí wọ́n sì pín ní tó bá tẹ̀ kankaluku wọ́n lọ fi sọdún wọ́n sì gba odidi ládá pé wọ́n pẹ̀rẹ̀ léyà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n màálù o èèyàn méje ni ká gbọ́ ilé ìná yìí ẹjá kò ní ilé ká tún bọ́ sí mọ́sálà mi lórí ẹran iléyà náà kí wá ní ọjọ́ orí kí ni age táwọn ẹran ìgbọ́dọ̀ ní kó tó lè wọlé yá alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé ràkúnmí ni yóò pé ọdún márùn-ún yóò ti lé tó bá jẹ́ màálù ọdún méjì yóò ti máa lóko ọdún kẹta tó bá wá jẹ́ àgbò àbágùtàn àbẹ̀wúrẹ́ àbóbùkọ àbí mùsòrò yóò ti pé ọdún kan irú ẹran yìí náà máa ń pè ní ẹran tó ti lọ́jọ́ lórí lọ́jọ́ tó wọlé yá irú ẹ náà la fi máa ń pa súná ọmọ o ẹ̀yin tẹ́ bá fẹ́ súná ọmọ tẹ́ wá lọ sọ́ọ̀nà yẹn pàápàá Ìbàdàn tí wá ń bì àbáwọn wa náà wà ọwọ́ lọ pa súná ọmọ súná ọmọ lọ́dọ̀ Ọlọ́run torí pẹ́ẹ́nà téèyàn ó fi pa ọmọ májẹ̀mú ẹran iléyà yìí náà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ jàmọ́ ẹ̀já gbọ́ yẹn yé tó lọ fi pa súná ọmọ kọ̀wọ́ súná ọmọ ní Islam àwọn ẹran yìí gbọ́dọ̀ pé ọdún kan ìyẹn lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló ń sọ nínú hadithi ìmáàmù Muslim abudawuda náà gbà wá Nasa'i gbà wá àti Ibn àfẹ́ran tó lọ́jọ́ lórí láwọn ọjọ́ tá a ti sọ yìí tọ́já sí wípé màálù rẹ ti pọ́dún méjì ràkúnmí rẹ ti pọ́dún márùn ewúrẹ́ àgùntàn àgbo rẹ̀ ó ti pọ́dún kan ànábì wa ní tó àyàfi tọ́ba já sí pé ìnira ń bẹ fún yín ẹ rówó ra ẹran tó lọ́jọ́ lórí tèyí tá a sọ yìí mas'ala kan wá jáde ń bẹ̀ fàtẹ́bàhù jábàá anabi wa ẹ máa gbọ́ anabi ní àti sọ ẹran tá a pa báyìí àtọ́dún wọn ṣùgbọ́n àwa rẹ̀ nìkan tí òrò wọra ẹran tó tó báyìí anabi wa ní fàtẹ́fùbà wú jábá àfán nínà dọ́à àgbò náà tó wá nídàjọ́ kan yàtọ̀ bí ràkúnmí ṣe nídàjọ́ èèyàn mẹ́wàá níbi ọjọ́ orí àgbò náà nídàjọ́ tó yàtọ̀ sí gbogbo ẹran yòókù kí nídàjọ́ òun ni ẹran tó lóṣù tọ́já sí pé mọ́làwú sí tátù àṣòwò rẹ̀ ẹran tó ti tó sùn mẹ́fà àgbò nìkan lélẹ́yìn àbágùtàn ewúrẹ́ oṣù mẹ́fà kọ̀wọ́léyá ewúrẹ́ oṣù mọ́kànlá mùsùlùmí oṣù mọ́kànlá kọ̀wọ́léyá ṣùgbọ́n àgbò téèyàn bá rówó ra àgbò ọlọ́dún kan èèyàn rówó ra mùsùlùmí ọlọ́dún kan èèyàn lè pa àgbò olóṣù mẹ́fà àgbò torí páwọn àgbò míì ọmọ ń tètè yí ìran mọ́ra dáadáa jàmọ́ àkágbọ́ eléyìí eléyìí ni tó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí àwọn ẹran tó wọlé yá bóò láti mọjọ́ orí wọn àwọn àfáà ní àwọn tó bá máa ń pẹ ẹran láàbì àwọn tó ń ta ẹran tó bá ti wo ìwo wọ́n lè wo ìwo wọ́n lè wo etí wọ́n lè wo ẹsẹ̀ wọ́n lè gbọ́wọ́ lé lẹ́yìn wọ́n ti mọ̀ tọ́wọ́ àwọn tó já sí wípé fòkọ́ tá a trust wọn kọ́mọ̀jà sí pé ẹran tá a fẹ́ ti sin lọ́hùn mọ́jẹ̀mú rè ò pé ládàá tiwa náà ò ní pé báwọn so àwọn tó mọ̀ ń pẹ ẹran títẹ́ ẹran ìpọ́dún kàbá yìí ṣé mọ̀ lù yìí pọ́dún méjì táwọn bá ti rí àmọ́ fọwọ́ kàn wọ́n ti mọ̀ iṣẹ́ tiwọn nìyẹn ní tí wọ́n ṣe gbogbo ìgbà nìyẹn wọ́n ti mọ̀ ó ti lé tí wọ́n fi máa ń mọ̀ ó lè jẹ́ pé eyín ni wọ́n wò pé eyín rẹ̀ ẹ bá ní kàmílò lè yẹ mẹ́rìnlá àkèpọ̀dún méjì kèpọ̀dún márùn ún táwọn mọ̀ ní àwọn ẹ́sípáàtì ni so ká kúrò níbẹ̀ yẹn náà torí àsìkò ibi táwọn lọ́pọ̀. alùpùpù mọ́sálà mi ni pé ẹran tí wọ́n bá wá tẹ̀ lọ́dà ẹran tí wọ́n ti castrate wọ́n castrate ẹran ẹran akọ kọ́mọ̀ bá àmọ́ gun abo kó lè tètè jíran mọ́ra irú ẹran yẹn ò lè tètè develop yóò tóbi dáadáa kódà àwọn àfáàní ató máa dùn sẹ́rù ẹran yẹn wọlé yá bẹ́ẹ̀ ni ó wọlé yá alùkọ̀sí yóò ẹran tọ́já sí pé wọ́n castrate ẹran tí wọ́n ti tẹ̀ lọ́dà ó wọlé yá ní Islam àfà àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tó máa ń fẹ́ràn ṣòwò ni wọ́n ti ní àwọn ẹran kan tí ó wà ní reserve àwọn àgbọ̀dọ̀ tẹ̀ wọ́n ni ó máa gun àwọn abo tí wọ́n fi máa bímọ ṣùgbọ́n àwọn ẹran eléyìí ẹran bíi ẹja tẹ̀wọ̀n lọ́dà ni kán mọ̀ lè bùn abo gbogbo oúnjẹ tó bá ń jẹ wọn ò lè tètè tóbi ẹran wọn gan tó máa dùn Islam kò sí tó burú níbi eléyìí àáfàá ẹran tí wọlé yá ó ti wà ní àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ló fa al-uyub allati turaddu bi àwọn àléébù kan bẹ tó bá kò ní jẹ́ ẹran yẹn wọlé yá mẹ́rin lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ló pè wọ́n ṣùgbọ́n àwọn àlébù kan bẹ kódà tó ni kìí ṣe pé ọ́ àfẹ́tì kẹran wọlé yá àyànjú gbogbo ẹ̀ láìpẹ́ yìí torí àsìkò nínú àdíṣe àfáwà albarau bọ́nà ààzù albarau bọ́nà ààzù radiyallahu anhu ó ní pàdánù sallallahu ó ní arba'atun la yujzina fil adahi àwọn àrẹ ẹran mẹ́rin kan bẹ wọn wọlé yá wọn lẹ́tọ̀ọ́ sí ká fi palé yá kódà ká fi wọn palé yá kí la lákọ̀ọ́kọ́ ń bẹ̀ àwòrán àlùbáyìnà àwòrán ha àáfàá lóhun lẹ́ran tó já sí wípé ojú rẹ̀ ò ẹran tó fọ́ lójú àbí tójú ẹ̀ ti dà ẹran tó sì rí pé ẹran eléyìí ah kò ríran rárá ta náà lọ fẹ́ láádá tó fọ́jú láádá tí ò ríran ta ní fẹ́ lọ́dọ̀ ọlọ́run torí náà ni wípé ẹran tó bá ti fọ́ lójú ẹran tó tójú rẹ̀ tí ò ríran tí ń wò bàùbàù ẹ má fi paléyà fọ́lọ́n sótíyé èèyàn lè pákọ jẹ lásán ṣùgbọ́n ní pélé yàtọ̀ afẹ́ ti sin lọ́hùn irú ẹran tọ́lọ́hun bá fẹ́ òun ẹja fọ́lọ́hun ẹlẹ́kejì tọ́wà ní àdìf òun ni wàlìmọ̀rí bọ̀ àlìbá yínú mọ́rọ̀ bùhá ẹran tó ń ṣe àárẹ̀ ẹran tára rẹ̀ ọ̀yà táwa gan rí pé ara ẹran ẹ̀ ọ̀yà rárá ara rẹ̀ ọ̀yá o ààrẹ ń ṣe ẹran yìí o ó ti sàárẹ̀ gidi táwa náà mọ̀ bá àgbà ládàá láàrẹ̀ ẹ̀mọ́jà àfihàn ẹran ìṣẹ̀lẹ̀ ya jẹ̀mọ́ gbòròpóyé ẹlẹ́kẹta wàl àwùjá òun náà ni ẹran tó já sí wípé àwọn àfáà ní àwùjá òyẹ màkùtú à àwọn ni ẹran tó já ẹran tí ò lè rìn dáadáa ẹran tọ́já sí pé ẹsẹ̀ rẹ̀ ti kán àbẹ̀sẹ̀ rẹ̀ ọ̀kan tá ṣùgbọ́n tá à ń ṣe tamurege sìgá amọ̀rú àwọn ẹran yẹn tó yẹ pé yọ́ta rẹ̀ ẹ̀dì tí ó mọ́kàn tí ò ní kò ní lè dá nǹkan ti ṣe o kò wọlé yá rárá èyí tó tún wá ń alahazila ẹran tó kò ní múdòmúdò hmm? kò ní bọ́ọ̀gọ́ gbogbo àwọn nǹkan téèyàn máa ń gbádùn lára ẹran látara pé kèèsì ẹran tó dá pé irú ẹran yóò ní ká mọ́ fìrú àwọn ẹran báyìí pa iléyá ṣùgbọ́n àwọn àléébù kan bẹ tó bá wà lára ẹran irú ẹran yẹn sì wọlé yá ṣùgbọ́n kò dáa tó akọ̀ ọ́ hmm? kò dáa rárá àáfàá nírú àwọn àléébù yẹn òun ni kọjá sí wípé ẹran kọjá sí pé màkòtó apple odun ẹran tí wọ́n ti gé etí ẹ̀ irú àwọn tó máa ń sàmì fẹ́ràn ẹ mọ̀ gé etí ẹ̀ láti máa fi sàmì sí ìbá dáa púpọ̀ kéèyàn wá fi permanent marker kẹ́ ẹ fi kọ ìtẹ́ wá fẹ́ kọ sí la ju kẹ́ ẹ wá gé ẹran ní etí lọ kódà ṣùgbọ́n tó bá gé ẹran létí bóyá wọ́n gé díẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́n gé àfù bẹ́ẹ̀ kódà tó ni ó sì wọlé yá ìjàmbá ìjọba máa gbọ́n táwọn àfáà ń dáadáa o kò sí nǹkan tó burú bí eléyìí ẹni tó já sí wípé ìwo rẹ náà ti màkò sórọ́tù lè kọ́rù àwọn àtàrò bọ́yá ìwo rẹ̀ ó ti fẹ àbí gbogbo owó gan tiẹ̀ ní òsì ń irú ẹran yìí náà kò dáa tó ṣùgbọ́n wọlé yá irú ẹ̀yin kan náà láti níbi ká bẹ̀rù ọlọ́run àwa tá à ń kan a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ká máa àwọn ẹran so irú ẹran tó bá kàn wọ́n yẹn kọ̀ dáa tó ṣùgbọ́n a lè fi pa léyá irú ẹ̀lẹ́ran tí ò léyín àwọn àfáà lọ́wọ́ léyá ẹni tó já sí pé imú rẹ̀ bí ẹ̀gẹ́ ń bẹ̀ ọwọ́ léyá àdúrà àwọn àlébù kéékèèké tó bá rí báyìí so kò sí nǹkan tí ó burú àwọn àfáà wá wá ń fi mọ́ ara wọn pé irú ẹran wo malafdol malafdol filana èwo nínú àwọn ẹran mẹ́rin tá a sọ ìlólóore jù ní ìnífẹ́ sọ̀rọ̀ pọ̀ láàrin torí pé pípa ń lọ́pọ̀ ṣùgbọ́n kùlá sọ̀tún lè kọ̀ ní ìní kúẹ̀rì táwọn afá kó wá torí àti ìdèbí ọ̀rọ̀ rán rárá àsìkò dẹ̀ ti ń lọ. a rí nínú àwọn onímọ̀ tọ́já sí wípé àwọn ní lọ́dọ̀ tàwọn o pàápàá àwọn jùmùhúrù lọ́rùlámà jùmùhúrù overwhelming majority of Muslim scholars ibi tí wọ́n lọ ni wípé ibilu wọ́n ní mọ́ làkúnmí wọ́n fojú wo títóbi ẹran àti báwọn olùsí ó fèrè jẹ sí sẹ́mi tá a bá sọ pé ẹran ó jíran mọ́ra ẹran tá ń bá a bá kó kalẹ̀ bí ó ṣe pọ̀ sí kò rújú pé ràkúnmí lọ́mọ ń pọ̀ ju màálù lọ wọ́n ní ràkúnmí ló lóore jù lẹ́yìn ìgbà náà wọ́n ní màálù lọ tẹ̀lé lẹ́yìn ìgbà náà òun ló tó ka àgbò kó tó wá kan bí àwọn mùsòrò àwọn àfáà tí wọ́n sọ báyìí wọ́n mú àwọn ẹ̀rí wá tọ́pọ̀ nínú ẹ̀ ni àdíìsì eléyìí tó wà ní ọ̀sọ̀ ìwú Bukhari àti Muslim àdíìsì tó ń sọ nípa ọ̀rọ̀ ọjọ́ jimá pé mọ̀lẹ́bí tásàlà yọmọ lè jùmọ̀ à gúúsùlà lè jẹ̀nàbà súnmọ̀ rọ́ọ̀hà fàkà ánà mà qarraba bàbàmà wàmọ̀ rọ́ọ̀hà fi sáàtì sáníyà fàkà ánà mà qarraba bàkọ̀rọ̀ wàmọ̀ rọ́ọ̀hà fi sáàtì sálífà fàkà ánà mà qarraba kábùsàn akọ̀rọ̀ ẹ̀rí tí wọ́n lò ní wípé ràkúnmí ló tóbi jù màálù ló tóbi tẹ̀lé kó tó ka àgbò kó tó wá ka bí àwọn ewúrẹ́ yẹn wọ́n ní àti pé bàtà nàbí àsálàm tó ń sọ nípa ládá ẹni tó bá wẹ̀ jọ jímọ̀ nírúwẹ̀ tá a máa ń wẹ̀ téèyàn bá ní jẹ́nàbàlà tó wá tètè gbé mọ́sálásí wọ́n kọ́kọ́ fi ràkùnmí súnmọ́ lọ àwọn lu ẹ̀rí pé nígbà tó yẹ pé ẹran tá a fẹ́ fi súnmọ́ lọ gan ànábì gangan fúnra ẹ̀ kọ́ dàmẹ̀lì ibùlà ọkọ̀ sọ wa pé ràkùnmí gangan ló tóbi jù iná ló súnmọ́ ká fi súnmọ́ lọ tí ó pọ̀ jù ẹ̀yìn ìgbà náà màálù ẹ̀yìn ìgbà náà àgbò kó tó wá kà wọn ìtótó tẹ̀lé wọ́n tó láwọn ẹ̀rí mi o ṣùgbọ́n olórí ẹ̀rí wọn nìyẹn wọ́n rí sí pé ẹran tó yẹ pé yóò wọ́n jù ẹran tí ó wọ́n jù wọ́n dẹ̀ má dìtẹ̀ àfáwà àbúzárì wa tọ́ni anáwó kọ́lá lùnàbí yìí sallallahu alaihi wasallam fàáyù rẹ̀ kọ́ọ̀k afdal kọ́ọ̀l àgbàlá àfàmànà wọ́n àǹfọ̀sà àìndà àlè èèyàn ti ẹ̀fẹ̀ sọmọlọ irú àwọn ẹran irú nǹkan wo lọ́dáà tó yóò fi sọmọlọ ètò bá wọ́n jù tó sanra dáadáa tó tóbi tó wọ́n tó sì jásí wípé ó wà precious ó níye lórí lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó bá àwọn ẹ̀rí iná kójọ tó sọ wípé lọ́dọ̀ táwọn làkúnmí màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n alimamu malik rahimahumullah imamu malik àwọn ọlọ́bi tí jùmọ̀ òrùn lọ wọ́n ní lọ́dọ̀ táwọn àgbò lọ dáa jù jàmọ́ ẹ̀kọ́ dáadáa o alimami maali awọn ni agbo ilọda àgbìnàdó àná wọn sọ pé gbogbo àdíìsì tó wáyé ànábì àsálàm kábúṣù àgbò tó níwo wọ́n níbo lànàbí àsálàm ó ṣe wá fi ètò lóore jù ànábì ó ṣe fi afúdọ́lù lẹ̀ ti ó wa ṣe mọ̀fùdúlù jàmọ́ ẹ̀ máa gbọ́ dáadáa o àwọn ní pé ń gbà tọ́lọ́ tó fẹ́ sọ̀rọ̀ ànábì ìwà ìsmáìlù gan-an ọlọ́ni wá fàdà ìnáwù bí zibuhin azim wọ́n ní zibuhin azim mú kábùsùn azim pé àgbò gẹ́lẹ́ lọ́wọ́ fi replace anabi wa ismail wọ́n ní àgbò tó rè wọ́n ní a máa tó dùn lẹ́nu dáadáa àwọn agúmẹ̀tì ń bẹ láàrin àwọn onímọ̀ wallahu alam jùmọ̀wù ibi tọ́lọ ni pé ràpọ̀ mímọ̀ lù ìmọ̀ mọ̀lìkì lọ síbi pé àgbò báyà torí pé mọ́dá mọ̀ mọ̀lìkì lọ́kọ́mọ̀ ní áfíríkà ẹ̀ríkẹ́ láfíríkà lọ́dọ̀ tó pàápàá nílẹ̀ yorùbá ní nàìjíríà ti wà yìí náà àgbò lọ́pọ̀lọpọ̀ wa máa ń pa ẹ ń bá lágbára kọ́ rárá kan mí kò ṣe nǹkan kan èèyàn díẹ̀ náà ni ọmọ lágbára rà kan mí tẹ́lẹ̀ èèyàn díẹ̀ ni ó lágbára mà lù so anabi rasalam ọkọ àgbò wà lọ àlàm ẹni ọlọ́run bá fún lówó àgbò kọ́ gba ẹ ń bá pàgbò méjì mẹ́ta ẹ ń bá sì gòkè ràkùn mí lè fẹ́ pa mà lù kákẹ́jẹ́ pé torí pé láyà náà là lọ́ àlùfòwúmú wàlá àdìmọ̀ wà wà lákẹ́yà náà lù ú àtàkùwà minkum ìbẹ̀rù ọlọ́run tá a fi pa á ọ pàtàkì ju èwo ló tóbi èwo ló dùn jù èwo ló ní ládàá jù ọlọ́run èèyàn lè para kùn mí tọ́lọ̀ ó fún ní ládàá ẹ̀yìn adìẹ torí àníyàn rẹ̀ tí ọ̀dà torí àníyàn sí ariwo èèyàn sì lè pa àgbò tó jẹ́ pé ó lè rápò àgbò yẹn gangan rà dẹ̀ fún ládàá kùn mí bá ní ẹran léyàwó ìwárè ìgbàwo la máa ń pa wákòtò lè obìnrin ìgbàwo la pa ẹran léyà àáfàá ní kò rújú pípa ẹran léyà lẹ́yìn bàtà bá ni ẹ̀jẹ̀ gbọ́ dáadáa ẹ̀yìn bàtà bá kírun yìí ni ìyẹn ló fà nínú àdìsí àáfàá wa náà gbónú Malik rọ́bì Allahu ta'ala anhu ó lànàbí fàyínà mọ̀zábà àlìnàfù ẹ ń bá lọ pa ẹran léyà ṣáájú ká tó kírun ìdí ọ̀pa ẹran jẹ fún rẹ̀ ni o ẹ ń bèlè lọ pa ẹran léyà síwájú ká tó kí ìrun yídì ó ń tàn pa ẹran jẹ ni. wàmọ̀nzábà àbádà sọ́lá fàkọ̀dìtàmà nùsùkù wù wọ́n àsọ́ọ̀bà súnnátàlì mùsùlùmí ṣùgbẹ́ni tó bá jásí wípé ọ̀fọ̀rabalẹ̀ a kírun akírun ìdí àwa adarị lọlé lọ́ẹ̀sẹ̀ wá lọ pa ẹran tiẹ̀ irú ẹni ẹran tó pa tó fi súnmọ́ lọ yẹn ọmọ pé pérépéré o ládàá náà ó pé ẹran ní sùkù rẹ dáadáa wà á sọ́ọ́bà súnnátà mùsùlùmí òun ló ṣe kò ń gẹ́ ìlànà ànábì tó lánà àwọn mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́ọ̀tà ànábì àáfàá nìyẹn àdéhùn àlùbárà òbúnà azib òun náà tó ń sàlàyé pé ìgbà wo láàmà pẹ̀ràn léyà ó ní pé sẹ̀mítù nàbí yà sallallahu alaihi wasallam yàtù fakọ́ àlùbárà ó ní mo fẹ́ tí ara mi gbọ́ ní tànàbí ń kútúbà lọ́jọ́ ọdún léyà ànàbí wa ń sọ wípé inna awwala ma nabda'u bihi min yawmina hadha an nusalliya ànàbí ní lónìí o ìtààfi bẹ̀rẹ̀ tààfi bẹ̀rẹ̀ ọdún léyà wa òun ni kákọ́ kí òun sẹ́rílẹ̀ Yorùbá ní problem ẹjá sọ tọrọ fúnra wa ilẹ̀ Yorùbá ẹran iléyá ńlọ pàtàkì sí wa ju ìrún a fẹ́ kí lọ ẹran tá fẹ́ jẹ yẹn ẹ̀sẹ̀ ní wa ń bì tá ti kí súnmù ìsẹ̀ kó ìsè múra ká lọ kí bì nígbà ti kí ìrún

fàkọ́dí àfọ́ọ́bà sùnátànà ẹ̀ ń bá ṣe súnà wa mú wà mà ná àròfà ìnàmà wà láàmú yóò kọ́ bí mo lè àlè ẹ̀ ń tọ́bẹ̀ lè lọ ẹran ọpa ẹran fún fámìlì rẹ̀ ni o láìsà nínà lóṣùkè fi nínú tí ẹran ọba àlekè ọlá torí náà láti rí àwọn sàádé tọ́já sí wípé òun pa ẹran ó mọ pa ẹran ṣáájú kí n tó kírun pẹ̀lú ànàbí àsálà àdúgbò tó kírun ọdún ó ní wà ń di à òun sì ní ẹran tọ́jẹ́ran àgbo olóṣù mẹ́fà àti èpò ọdún kan ó lànàbí wa sọ fún mi pé ha nígbà tó ti lè ẹran ká tó ọyá lọ dá ẹran padà ẹran àgbo tó lọ fi ẹ tó túmọ̀ sí wípé àsìkò tá a máa ń pa ẹran nínú Islam lẹ́yìn ṣùgbọ́n mas'ala kan tó ń bẹ̀ẹ̀bẹ̀ ọ̀rọ̀ kan bẹ̀ẹ̀bẹ̀ yẹn yín kẹsọ̀ díẹ̀ lórí ẹ̀ nítorí àwọn afọ àwọn fàlà ní ara wọn so kí lọ́rọ̀ yẹn ni wípé irun èwo là ń sọ irun wo láàfin pẹ̀ràn léyà pàápàá láṣìyàmọ̀ lásìkò tó rẹ pé mọ́sálásí yìí dì ti pọ̀ tó dán bẹ́ẹ̀ náà àwọn àfà wọ́n ní pé ìrun táàfin pẹ̀ràn léyà ìrun ìmáàmù tó bá yìí ìmáàmù òlù àwọn àti ṣe ìmáàmù òlù ti pẹran o ṣé wọ́n ti kírun tán o tábà ti kírun tán torí pé kìí ṣe dandan ni kí ìmáàmù ọ pẹran ìmáàmù tí ò rówó rẹran ẹ̀yin mùsùlùmí àti kírun ẹ lọ mọ pẹran lé ayé ọlọ́wọ́ gba ọkàlùkù òsì máa lọlé. àwọn tó wá ní ìrun ìmáàmù òlù ni o tọ́ba já sí pé mọ́fíàbù yẹn lèèyàn dúró sí ẹ̀ẹ́sẹ̀ wàá máa retí kan ìmáàmù òlù ti kírun ìbá àjàgbó méjìlá ló tó kírun nílẹ̀ tó pẹran àwọn mìíràn àǹfààní rárá ẹni tó fẹ́ pa ẹran léyà ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ ni ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ tó bá ti lè kírun tán ẹ̀yin náà ti kírun tán kálukú yẹn máa lọ pẹran yín ìyẹn ló súnmọ́ jù torí pé lásìkò tá a wà yìí àwọn bẹ́ẹ̀ àwọn ìmáàmù nílùú ti wa wọn ò ní kírun léyà sí ìdágo mẹ́wàá sí mọ́kànlá o torí pé wọ́n dòde bàbá àdínì wọ́n dòde ìràwọ̀ àdínì wọ́n dòde màmá àdínì kó torí pé wọ́n kírun wọ́n sì fẹ́ tètè kírun léyà ni nígbà bá débi sọ̀lá àmọ̀ sọ yẹn lọ. alimoyim ìmáàmù tá a bá kírun lẹ́yìn ẹ̀ ara rẹ̀ ọ̀yà kò lè kírun ìmáàmù wa bá wà ládùúgbò yín tẹ́ fi ráwọn èèyàn tán ń darí bọ̀ láti tí wọ́n ti kírun ẹ lọ máa pẹ̀ràn léyà ni lọ ọlọ́run gbà ọjọ́ kẹta ọjọ́ kẹrin ìgbà tá a lè pa ẹran iléyà dà òun nìyẹn torí àsìkò àtàwọn ibi tá à ń lọ. ẹran iléyà ìwárè kí n sáré round up lórí ẹran iléyà ká bọ́ sínú ọ̀run àǹfààní ẹran iléyà ní pípa èyí tó dáa jù jàmọ́ ẹni tó ní ẹran iléyà kọ́ pa nǹkan rẹ̀ fún rẹ̀ tó bá ti mẹ́ran pa kò sí rẹpẹtẹ nínú pa afẹ́ pẹ̀ràn iléyà ẹ̀ ń bá ti mẹ́ran pa tọ́jú ọkùnrin tó ti máa ti máa ọ̀wẹ̀ ẹni tí ọ̀bọ̀ mú níbi orí mọ́rùn ẹni tí ọ̀bọ̀ ń gbé láti dé lẹ́sẹ̀ ẹni tí ọ̀bọ̀ mú níbi ẹsẹ̀ mọ́kàn ìwọ òjò láàrin bisimilahi allahu akbar bisimilahi allah ntàwọn àwọn àdìsí anáàdì tí mo kàlẹ̀ kan wà sámá wà kábàrà bisimilahi allah akbar ó ti tó ẹ bá tó wá jẹ́ àfa àtọ́mọ àwọn akẹ́ omi o wàjà tó wájú ayílẹ̀ sí pàtọ́nà sàmọ́wájú àlọ́ máa bá ní kàwálà ẹ bá mọ gbogbo àwọn eléyìí ẹ bá jẹ́ àfa àbẹ tó wá fẹ́ jẹ́ mùsùlùmí tó fẹ́ sojú kòkòrò tó ha gbogbo àwọn àdúrà yìí gbogbo ẹ̀mẹ́ náà àwọn tíra islam muslim askaru imamu náwà wù ṣùgbọ́n ìdí òní fún wa ń problem gbogbo ẹran tẹ́ bá fẹ́ paláyé ẹran súnmọ́ ọmọ ẹ fẹ́ jẹran lásán ẹ fẹ́ bá àwọn olóúnjẹ pẹran ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ jẹ́ alápatà bismillahi allahu akbar hmm. ẹ máa pẹran léyà yín lọ bismillahi allahu akbar ẹ máa pẹran léyà yín lọ bismillahi allahu akbar ẹ máa pẹran léyà yín lọ kò jù bá lọ́nu súnmọ́ Ah, ọlọ́ọ̀bá ni kí ànábì wa mọ́ sallallahu alaihi wasallam anọ́sì nípa ànábì àṣálà ọ̀pá ẹran léyà rẹ̀ bìyẹ́ dìyí fúnra rẹ̀ kí la fẹ́ lò bí mi wípé ẹran léyà ò ní di káyọ̀sẹ̀ máa dúró de ẹnì kankan èyí è sọ̀rọ̀ wípé à ń díje àwọn àfáà bí nǹkan kan o nínú ìlú tiwa nínú tó máa ń ṣẹlẹ̀ ẹ wà rí àwọn míì wọ́n wà constitute pé àwọn làáfáà tó gbọ́dọ̀ bá yín pẹran wọ́n máa wá pa ẹran tí àdúgbò ń jọ léyà wọ́n dẹ̀ máa bá yín fi mọ́jẹ̀ múlẹ̀ pé tẹ́ bá ti yanjú ẹran yín kọ̀mẹ́ni ó kún ẹ̀ bá wọn fi ẹran fẹ́ lé o níbo ló wà nínú ẹ̀sìn kẹ́ ẹ máa báwọn èèyàn pẹran tì kẹ́ ẹ máa wá gba kọ̀mẹ́ni ó kún àáfà àtọ́bá jẹ́ sí wípé bọ́lá ń ṣe ṣe kò lówó lọ́wọ́ kọ̀ pẹran àwa wà ní ẹni tá sọ pé ẹ ṣe dáadáa sáwọn àáfà àwa náà dẹ̀ bẹ́ẹ̀ kéèyàn wá fẹ́ ibi tọ́lọ̀ òfì jẹ ẹ̀mú sí kéèyàn wá máa wá jẹ ẹ̀mú síbẹ̀ ìní ọ̀dá jẹ́mọ́ kò níbi kẹ́mì kan ṣe fún òní ọmọ ọbẹ̀ káàkiri wọn bá ń pẹ ẹran sí ṣe mùsùlùmí nìwọ náà ẹ kọjú ẹran sí kíbùlà ẹ gbé àlẹfùlùkùmù wàlúwàdàjẹ ẹ gbé bí ògógó àti kàtà méjì ẹ ṣe bísìnlá pa ẹ sì jẹ́ kí ntímọ̀sán ẹ gbé dáadáa gògógó àti kàtà yẹn tẹ́ bá gbé jáfẹ́ fi yọ ọ̀bẹ ẹran yẹn di jífa ó ti dẹran òkú mbete tẹ́lẹ̀ bó kọ ọlọ́run pa ẹkọjú ẹ̀ kíbùlà àbí kọ́kọ́ orí sí kíbùlà méjèèjì lọ́lọ́ orí àbẹ́gbẹ́ ẹpá ẹranléyà ti dè ẹmẹ̀jẹ ẹranléyà lọ ká gbọ́ eléyìí yé nínú nǹkan mi ìtọ́jú ọlọ́rọ̀ ẹranléyà òun ni pé lẹ́tọ̀ọ́ ká ta nǹkan kan láàyè júùsù má ba rẹ rẹ̀ má pa nǹkan kan nù bákan náà nínú tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn yorùbá tí wọ́n ń bì òun ọdún ọlọ́run ti ní náà máa ni ká yọ odidi ẹran márùn kálá fẹ́ yọ awọ kírun lára ẹran léyà kọ̀ dáa tó awọ tẹ́lẹ̀ fẹ́ fi máa kírun oúnjẹ àwọn olùsìnkalẹ̀ fi yọ àbí ewó làbúrò máa àfà ńlá tí ń fawọ ẹkùn kírun tí ń fawọ màálù kírun àbáwọra kan mi àfà pírẹyàmáàtì ti pọ̀ tọ́ra àwọn pírẹyàmáàtì ti di oní ten thousand twenty thousand twenty ìwọ gbọ́n òdò lórí ẹ̀ inú rẹ̀ ọmọ ẹ̀dùn kóhùn ṣe lọ́n ọwọ́ àmọ́ kírun lórí awọ lórí irun ẹran tọ́já sí wípé ọmọ yí afọ rẹ̀ gan tó bóde tó wọ́n rò pé àfà ń bolẹ̀ àti ń bọ̀ ìrún ti kún gbogbo ara yín ara téèyàn ọ̀làjú gan tó ní lásìkò tá a wà kẹ́nìkó tó máa tún yọ prayer mark kọ́ máa yọ awọ kírun lára ẹran ẹlẹ́yà lásìkò níbi ojú tó làdé yìí tó gbogbo eléyìí wà nídìí ká tó máa ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ṣàánú wa yóò fún alágbòye ẹ̀sìn bákan náà tọ́ba já sí pẹ́ran léyà wa irú àwọn tá a bá fẹ́ para kùnmí àbá fẹ́ pa màálù àbágbò nílá méjì mẹ́ta mẹ́rin rúdà àwọn ẹni tó máa tóbi la fẹ́ pa àwa nídìí àwọn alápàtà àbáwọn tí ọba wa kun ẹran léyà ni jàmọ́ àwọn tó bá fẹ́ bá wa kú ìtọ́ wà nínú ṣẹ̀rí àrùn pé ká fún wọn lówó iṣẹ́ kan fẹ́ bá wa ṣe torí pé jọ̀sìn ni kèé ṣe pẹ́ran léyà ńlá àsìsanwó iṣẹ́ ọ̀yà wọn fúnra wa ni ká gbìyànjú kárí wípé owó tó ṣe déédéé tán bá bá àyàn kun ẹran léyà tí èbá ṣe léyà kan fẹ́ àyàn fẹ́ sínú ọmọ màálù méjì la fẹ́ pa o lórí màálù kan five thousand èyí tẹ́ pa màálù méjì fún léyà ten thousand lẹ́fún wọn ìyẹn dá dúkọ́ wájá sí pé ẹ̀yẹ mọ́tọ́ tẹ́lẹ̀ ẹ bá ní kún ẹ máa mórí màálù lọ rárá o bọ́yẹ̀ ń tẹ́ ẹ̀yẹ wọn mórí màálù lọ bàbá alápàtà olówó lòun gan fún rẹ̀ tóun gan ti kọ́lé ńlá àáfà ọ̀pá ẹran ọ̀lẹ́tọ̀ kọ́ jẹnu ẹran léyà yín tọ́ba wa bá yín lásìkò tẹ́ ẹ sí lẹ́jọ́ jẹ́ ìyún bẹ́tà tọ́ba máa kó ipa màálù àbórí lọ torí bọ́ba yín kún ẹran oúnjẹ àwọn olùsìnkẹ́lẹ́ fi di dùn wọ́n torí pọ́rọ̀ kan bẹ kí àáfà wa á lì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn kó dẹ̀ bá ní ṣe dáadáa fún wọn. wọ́n ń ṣàlàyé ń tó ṣẹlẹ̀ nípa wípé anànàbí yà sallallahu alaihi wasallam àmọ́rọ̀ wú à ń yà kú mọ̀ àlákìní o aláàbòdì ànábì ìrànlọ́dún kan pé ìrẹ́ àlì máa ràkọ́mítà fẹ́ pa ìwọ lọ́ọ̀bà ní dúró ń bẹ̀ ìwọ lọ́ọ̀bà ní mójútó bákan náà ó dẹ̀ pin ni ó pin gbogbo rẹ̀ pátá lùhùmù ha wájú lùdù ha gbogbo ń tọ́jọ mọ́ flesh ẹ̀ ẹran rẹ̀ awọ rẹ̀ irun rẹ̀ gbogbo ẹ̀ wọ́n lànà bí wa ń sọ wípé sọ àwọn tó bá já sí páwọn náà pa o má fún wọn ní nǹkan kan bẹ́ o tó ti yé àwa láàfún wọn ní ntọ́ bá tọ́ sí wọn mínì ẹ̀ǹdìnà látọ̀dọ̀ wa kìí sẹ́ran léyálẹ́sì á fún àwọn tó kún àbáwọn tó pa jàmáà ká gbọ́ eléyìí yé níparí lórí tó ṣe pẹ̀lú ẹranléyà káwá bọ́ síbi ọ̀rọ̀ ìran tọ́ra fẹ́ pin ní wákàtí kọ̀ọ̀kan ní wákàtí méjìlá láàrin àti sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ àníjó tó wákàtí kan kó tọ́ wa sọ́nà. àáfàá ní pé tábà ti wá sọ̀rọ̀ ọwọ́ akúgbò alákọ̀ọ́kọ́ ẹni tó sí wípé rẹ̀ kò ju tóun àti fámìlì rẹ̀ ọ̀jẹ̀ lọ kán jẹ gbogbo ẹ̀ sótìyé torí pàwọn ọjọ́ ọdún àyámọ̀ akílẹ̀ wà sórí bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ tá a fi máa jẹun tá a fi máa mu ni èèyàn kan ọ̀pá àgbò oníyàwó méjì ọmọ méjìlá ẹ máa jẹran yín fúnra yín ẹ jẹ lónìí ẹ jẹ lọ́la tí ọba ìdọ̀tọ́ la gan ẹ tọrọ ra pàmò àbẹ́já sí so ẹni tó bá já sí wípé ẹran iléyà rẹ̀ kò ju tó wà fámìlì rẹ̀ ọjẹ lọ ẹ jẹ nǹkan yín ọlọ́run gbà lẹ́sìn yàtọ̀ sí pé ká jẹ́ ń bẹ̀ a tún lè tà sọ́dákọ̀ àáfà aláàlẹ́ fún àwọn olòṣì wọn ni mọ̀sákìn àwọn aláìní àwọn tá a rí pé wọn ọ̀pẹ nínú àwọn mùsùlùmí ká tún fún wọn ń bẹ̀ ńgbọ́ ní ká sẹ́kù alìdìhá afúnlẹ̀fipamọ́ ń bẹ̀ ọ̀nà mẹ́ta nu tó wà ní àdíyèsí pé alẹ́ ran o ẹ̀jẹ̀ ń bẹ̀ ànàbí àtàrà ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀jẹ̀ ń bẹ̀ ran léyà yín ni à wà á fẹ́ ìmú nínú ìwáyà mi ẹ fún àwọn èèyàn ní ìjẹ só ti yé ẹni ti sàárà nù wà dákìrù ẹ tó fi pamọ́ ń bẹ̀ jẹ́mọ́ mo rò pé ń tàn sọ ti yé báyìí ìtumọ̀ ẹni wípé ẹran léyá ẹni ọlọ́ba ni ọkọ̀ ẹran tó pọ̀ wa kó tó wá àwọn náà rẹ̀ ẹran jẹ kò sí tó burú bẹ̀nu mas'ala ni mas'ala yẹn mas'ala pé ṣé lóòótọ́ ni pẹ́ran léyá kò lè kọjá àjọ mẹ́ta jàmọ́ ẹ̀gbọ́n mi o kí n ka àwọn àdìsí kan jáde nínú àwọn àdìsí tí mo ti dọ́gbọ́n títí bí àwọn tó ń fa ìsì yẹn pàápàá ni tó ṣẹlẹ̀ ní wípé ẹran léyá lè kọjá àjọ mẹ́ta jàmọ́ ẹ̀jẹ̀ jẹ́ àgbọ̀ dáadáa ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ wípé ìyàn wà náà lù òsì wà náà lù èèyàn díẹ̀ lọ pa ẹran àjàmọ́ ẹran lè ọ̀gbọ̀dọ̀ kọjá àjọ kẹta ìtò ṣẹlẹ̀ ní àdìsí náà táwọn èèyàn gbọ́yé wọ́n lẹ́ran lè ọ̀gbọ̀dọ̀ kọjá àjọ mẹ́ta èèwọ̀ ni àràmù ni ẹran lẹ́pàá ti kọjá àjọ kẹta àfọ́ àwọn alẹ́ ọmọ àbútọ́lì ọlọ́nkọ́ bá níyọnu sí wọn a rí àdíyìsì kan nínú sọ̀rọ̀ muslim látọ̀dọ̀ àfọ́ àwọn àbú òbáyì tó jẹ́ ọmọ ọ̀dọ̀ fún ibn azhar anáwù ṣáìdàlẹ̀ ẹ̀yídà máa umar bin al-khattab rọ̀bí aláàn ẹni ìlóhùn gan ní ìdí ọdún oléyà pẹ̀lú àfọ́ àwọn ọmọ ọmọ khattab khalifa ẹlẹ́kẹ̀dì ní islam kọlọ̀bàdì ó ní kọ́ọ̀l ó wá sọ pé fún mọ̀sọ̀ láìtù máa lè ní mo tó kírun pẹ̀lú bọ́nà àbí tọ́lì ó ní kí ló wá ṣẹlẹ̀ ó ní ali ọ̀rọ̀ tálì lọ́wọ́ sọ ali kírun fún wa súnà nàbínú ẹ̀ẹ́kọ̀ kírun kẹ́ tó ṣe kùtùbà ó lálì kírun fáwọn ọwọ́ àti kùtùbà fún mọ̀ ọ̀tọ̀bà ali wa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ànàbí tó lélẹ̀ ó lànàbì ti hánà fún yín o ànàbì ti kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ ẹran léyà ní kọjá ọjọ́ mẹ́ta o fàlátà kùlúwá ẹ má jẹ kọjá ọjọ́ mẹ́ta o àdìs kò sí làlàáfíà ìmọ̀ Buhari náà ni mo lù tó ṣe é Muslim lọ́wọ́ àwọn ajú mi jàmọ́ tẹ́ bá wà Ali tó ń fi rinlẹ̀ pé ẹ má jẹran léyà yín kọjá ọjọ́ mẹ́ta o Anabi kọ̀ fún yín jàmọ́ ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ àwọn àdìsí dínà tó àtọ́jọ́ bẹ́ẹ̀ o alimami Nawawi rahimahullah wọ́n ṣàlàyé tó pọ̀ wọ́n fi àlàyé tó pọ̀ gan ẹ jẹ́ díẹ̀ náà táwọn àfa wa ṣe wọ́n ní tó ṣẹlẹ̀ ọdún tànàbí sọ bẹ́ẹ̀ ọdún tí yàn múnú òlù ebi ń pa àwọn èèyàn àwọn èèyàn orí jama anabi anabi àwọn èèyàn lójú ànàbí èsè ahun ka ebe ṣe ọ̀dájú ka efe selfish leader di awon olori wa nàìjíríà tí won ń house of ref àfà ka efe olórí nàìjíríà tó to sí wípé kí ni o pe pé ẹ̀yìn akọ́ wáyé tí mílíọ̀n kan síbi kan ti pé àmọ́ ti wáyé tí lọ táwọn èèyàn si ní di common five ti won wọ́n Muhammad sallallahu alaihi wa gbogbo wa náà ní kálàmù bí ànàbí ìwọ tó bá ní kálàmù tó yí ìwọ ní kálàmù fẹ́ràn jọ́ sórí ọlọ́run tó bá tó lágbára kó tó pàkánjọ kèké tó pàjọ alákọ̀ọ́kọ́ ẹ afẹ́kẹ́ jẹ gbogbo ẹ̀ ó tó wo àkáǹtì ẹ pé aláàtì owó ń bẹ lórí aláàtì àáfà ẹ̀sọ́ lọ ra ẹran míì bánàbí ti máa ṣe ànàbí láàmú kèé sáhun kèé solójú kòkòrò kèé sọ́kànjúà kèé sẹ́ńtọ́ wà selfish ọmọtara ẹ̀ nìkan alọ́bánikẹ́ ànàbí sallallahu alaihi wasallam wọ́n lọ́dún tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ jàmáà ebi ń pa àwọn èèyàn náà lù ní wọn ò rí nǹkan kan jẹ tó ti yé àdìsí sálmọ́ bínú làákùá àdìsí sálmọ́ bínú làákùá ìmọ̀ bùkọ́lá àti mùsùlùmí náà wọ́n gbà wá ó ní kí ni tó ṣẹlẹ̀ ni pé wọ́n lánàá bí sọ pé mọ̀ ń dọ́hà mí nǹkan ẹni tó bí ilé lọ pẹ̀rẹ̀ léyànú yìí o ẹlá etí o fàlàlì subahana bá àdà fàlìfà lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀rẹ̀ léyànú ọ̀gbọ̀dọ̀ fẹ́kù ẹ̀yìn ti jẹ́ fẹ́ jẹ́ tó ti yé ń tẹ́jú wà bá ti yàfi báyìí tì mí ni òṣèlú kí nǹkan tó wá sẹ́kù mẹ́rin léyà ànábì ní ọ̀gbọ́dọ̀ sẹ́kù rárá o ó ní falama kánà làámù lèmọ́kùbìn ẹ wà bí o tí wà yẹn kọlu ya Rasulullah àwọn sàbẹ nítorí ìwà ànábì ṣé bó tó tó ajọ́ kẹta o <laughs> ó tó ajọ́ kẹta nọ́fọ̀ àl kàmọ́ fọ̀ ní ta Ah, ọlọ́ba ni kí ànábì wa sọ sálà ànábì ní kùlú wà áfẹ́ ìmọ̀ wà dáhìrù ìyàn ti lọ covid-19 ti lọ kọ́lọ̀ba ní ká kú o <laughs> àáfà ànábì ní ẹjẹ́ di ẹran léyà yín ẹ tó fáwọn èèyàn jẹ ẹ fi tọrọ ń bẹ ẹ fi yòókù pamọ́ kẹ ẹ máa jẹ díẹ̀ díẹ̀ fàyínà dáríkàlà àm kánàbì náà jọ̀ọ́dù ànábì ní sẹ́ arábó tí mo ní kẹ́ jẹ kọjá àjọkẹta à ah, wàhálà ń bẹ fáwọn èèyàn lọ́dún náà ebi ń pa wọn àwọn orí nǹkan jẹ fa àrọ́dítù àǹtò àìnú fi ha mo fẹ́ kẹ́ àwọn èèyàn lọ́wọ́ nínú àsìkò tí wàhálà wà wọn nínú àsìkò tí yàn mú yẹn tẹ́bi ń pa wọ́n ni lọ́jẹ́ kí ní ẹ ọkọjá gidi ṣe ṣe táwọn tàbí náà bá béèrè èèyàn di súnà pé ẹran lẹ́yìn ọ̀gbọ́dọ̀ kọjá kẹta àti ń gbà olórí a máa mú àwọn òfin kan wá láti jẹ́ kí nǹkan rọrùn gbogbo bá fẹ́ràn ẹ̀ ń ẹ̀wọ̀n ní lọ whereas kò sí tó ní àwọn kọjá ọjọ́ kẹta ṣùgbọ́n nígbà tí yàn mú ànábì ní ẹ̀mẹ́jọ kọjá ọjọ́ kẹta ó sì mọ̀ pé àwọn not disobedient and rude wicked callous arrogant like people we are living with in our in environment àwọn sàbẹ̀ wọ́n sì àìràn wọn tán gbogbo àwọn tí ọ̀pẹ náà wọ́n sì rẹ́ran jẹ inú kálukú dùn ọdọọdún tó ànábì ní ẹ̀tọ́ fi pamọ́ ọlọ́ba ní Muhammad ẹ jẹ́ ká dá dúró bá wọn lórí tó ní í ṣe ẹ jẹ́ sáré mọ́sálà kan wá ká tó bọ́ síbi sọ̀látò rẹ̀ ẹ̀yìn tànákùlù àbí nákùlù àdọ́rí sáà lè mú ẹran léyá ibi tí mọ́sálà ti náà fi ẹ̀ dùnú ká bọ́ síbi ìran lókùn tá a sọ ní ìsìn ṣáàlà sáà lè mú ẹran léyá ká lọ sí ìlú mi àbádùgbò mi jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa àáfàá nípìnlẹ̀ òun ni pé ẹran léyá wa àdúgbò wa wọn ni a ti ha àwọn tí ò rí jẹ ládùúgbò wa òun náà ní ká fún ṣùgbọ́n fọlá máa ní à ní nọ́kìlì ha ìlà gẹ́rìrì ìzàdá àti lè mọ́sùlá ha ìlà ọ̀dà ni àfáà ní òsì tó burú ń bẹ́ o jẹ̀mọ́ tá a bá rí wípé àǹfààní sí ń ń bi ká lọ fún àwọn míì nílùú míì àbí ládùúgbò míì torí parí pé òsì ń bẹ́ ń bẹ̀ àwọn ará abẹ ni ò lè ríwèé sábà rówó pẹran àbá tiẹ̀ ní fámìlì ń bẹ̀ tá a mọ̀ pé ìyá ń jẹ gidi àbá ní àná ńlọ tá a mọ̀ wípé ah ńlọ mi ti dàgbà gbogbo àwọn ọmọ ló ti kú tán lẹ́yìn ìyàwó mi nìkan ló kù àbí ìyàwó tí ọmọ tí wọ́n gbẹ́tà àgbà fẹ́ gan tó kó ti kú kò sí tó burú tẹ́ ẹ bá rí pé àwọn àdúgbò kan àbílù kan lápẹ̀rẹ́ ń sìn ilẹ̀ yíbò mùsùlùmí kéré ń bẹ̀ tá a bá rẹ̀ tí ó wò pé àsìkò léyà ẹkú ẹran léyà tírélà kan ẹ lọ pa ní ẹnúgun ẹ káwọn mùsùlùmí ẹnúgun ẹ fáwọn mùsùlùmí Anambra ibi táwọn kékeré ń senu tí wọ́n lọ aláìsì níwájú mọ́sálásí lásìkò kófíìdì kí mùsùlùmí ó lè wá máa gba aláìsì tó ẹ ti gba aláìsì wọ́n mọ̀ ní kẹ́ gba jésù lúwa tó lù gbàlà kọ́lọ̀ ń kó fáwa náà ní tí kálàtà fi máa ṣe dáwà àáfàá ní òfin já bọ́ sórí sọ̀látù lè rìn ìran ọdún òun la fẹ́ bọ́ sórí ẹ̀ àti kúrò níbi tó ní ṣe pẹ̀lú age pẹ̀lú ọdẹ́ṣíyà àfáà ní ká lọ ọmọ o ká kí ìrun lọ́jọ́ léyá òun ní nǹkan àkọ́kọ́ tá a fi máa ń bẹ̀rẹ̀ ọdún gẹ́gẹ́ bí mo ṣe kànú àdìsí lẹ́ẹ̀kan yẹn tánà bí àsàlà ń sọ bẹ́ẹ̀ ní tá a bẹ̀rẹ̀ òun ní ran eid àkọ́kọ́ nínú masala òun ni pé kí ni hukumu sọ̀lá tìrẹ̀ ẹ̀dẹ́ yìí ìdájọ́ ká kí ìrun yìí di bóyá nítorí àwẹ̀ àbíléyá ọ̀rọ̀ bíi mẹ́ta làwọn àfáà sọ lórí ẹ̀ àwọn kan ní ọ̀ranyàn ojúlówó ní fárúdọ̀ àì ọ̀ranyàn ojúlówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ individual gbọ́dọ̀ ṣe àwọn kan ní fárúdọ̀ kìfáyà ni ìyẹn ni communal obligation bí irun kákìrún jẹ̀nàza nǹkan kan báwọn pẹ̀lú táwọn tí àwọn aláàdábìlì ká sí sufficient number of muslims tá a bá ti lè rí nǹkan mùsùlùmí tó tó tí wọ́n bá ti lè kírun yíbi àwọn yòókù wọn láì tẹ̀lẹ́sẹ̀ àwọn kan sọ báwọn àwọn kan ní súnà tó mọ àkádà ni wọ́n ní súnà tá a kan pamọ́ ni ọ̀rọ̀ ti di mélòó báyìí ní ìṣòtì kálukú wọn dẹ̀ máa wọn ẹ̀rí wọn wá ṣùgbọ́n ká kẹ̀wù fojú wò pẹ̀lú àwọn ẹ̀rí wọn tèmi ti kà torí mo fẹ́ ká ìdè round of láìpẹ́ èyí tó súnmọ́ jù tó rinlẹ̀ lọ́rọ̀ àwọn onímọ̀ òun ni pé ìrun ìdí ọdún ọ̀ràn èèyàn ni tí ó bá ti wá jọ̀ràn èèyàn tán yóò jẹ́ bí súnà tó mọ́ àkádà yẹn tó dáwọn àfáà mọ́ àwọn ẹ̀ríwá tó nípa ni ó kódà ṣe é kùlù Islam Ibn Taymiyyah rahimahullah bàbá Ibn Taymiyyah ní àlàyé argument tó pọ̀ àwọn ẹ̀rí táwọn àfáà yẹn mú ayé jẹ́ káwọ díẹ̀ ńbẹ́ àwa náà lè rò pé ah irun ibi dì táwọn fọwọ́ yẹpẹrẹ mú lóòótọ́ wọ́n lọ́rọ̀ nípa sọ́ọ̀lì lérò bí káwa ní ha ẹ kírun fọlọ́ ọlọ́run gbé wa ní amúrú ọ̀ràn yẹn ni. wọ́n lè yẹn nìkan tó kọ́ mọ̀láza náà nàbí ìrun wákàtí márààrún ṣẹ̀rí ọ̀sọ́ pé dandan káwọn obìnrin ọlọ mọ́sálásí lọ kírun ṣùgbọ́n ọ̀rọ̀ yìí bì ànábì ní ẹtún jáwọn obìnrin wọn jáde tẹ́ ẹ dórí àwọn arúgbó àwọn obìnrin tán lóyún sínú obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ ọlọ́mọge obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọmọ kékeré àgbàlagbà ànábì ní gbogbo wa ní ká lọ yìí gbogbo wa pátá ní ká lọ sí ẹ̀yìn gbogbo wa ní ká lọ ẹ̀yìn jẹ́mẹ̀ẹ́jà mọ̀ wo àfáà ní

tọ́jẹ́ pé mùsùlùmí gidi alùsùnà gidi ni ó kírun yìí kò sí ní lọ kí jímọ̀ bẹ́ẹ̀ pé mọ́sálà ní ìfún bẹ́ẹ̀ ńgbà máa débẹ̀ ṣé yóò kí zúrí àbí yóò ní kí zúrí ńgbà máa débi mọ́sálà yẹn tí ibi àti jímọ̀ bá pàdé irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ lọ́dún yìí fourteen forty one ó sì máa ṣẹlẹ̀ láwọn ọdún kọ̀ọ̀kan tí máa fa argument lórí social media táwọn èèyàn máa fa kò tó ń téèyàn máa fa ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tá àyàdà sí ètò bá ti wà convince ṣe ọlọ́run yọ̀nù sí ọ lórí ẹ̀ àwọn àǹfààní ìdí ìtọ́já sí wípé tí dímà tọjọ́ rẹ̀ yàn lọ sọ́ọ̀sẹ̀ tó bá bà pàdé ibi ọ̀dẹ̀ yọ ndị àjímọ̀ pé kéèsọ̀ ọ̀rọ̀ yẹn ma bóò ní tí èso o si ó ti rẹ̀ndà ọ̀rọ̀ yẹn di pé ntẹ̀lẹ̀ sílẹ̀ àwọn afọ yẹn náà tún wà bẹ́ẹ̀ àtàwọn ẹ̀rí mi àtàwọn ẹ̀rí mi àtàwọn ẹ̀rí mi tí wọ́n tún mú wá pé ah, ìyẹn ni ó fà tọ́já sí wípé àáwọ̀ arọra wa ká fọwọ fọwọ́ yẹpẹrẹ mú kíkìrùn eid ṣùgbọ́n àwọn àfáàní bo láti wá máa kí eid àsìkò láà máa kí màá yanjú yẹn náà ṣùgbọ́n lásìkò tá a wà yìí gbogbo ayé náà experience covid-19 kọ́lọ̀ kó bá ní mú àìsàn corona yìí àìsàn corona virus kọ́lọ̀ bá ní mú lọ kò rújú pé àìmọye nǹkan òun ló ti bàjẹ́ o kò rújú rárá o àìmọye nǹkan ló ti affect nínú ètò ọrọ̀ ajé nínú ètò ẹ̀sìn nínú ètò lọ́kọláya nínú ètò dídọ́mọlúàbí ètò jẹ́ ẹ̀mú ní nàìjíríà ti wàtàwà ti ń sọ̀rọ̀ yìí tí àwọn aláṣẹ wa tí wọ́n ń darí ètò ẹ̀sìn ní orílẹ̀-èdè tán fi ìta ni pé kí àwọn mùsùlùmí ó kírun ìdí láwọn mọ́sálásí jímọ̀ wọn kí wọ́n dẹ̀ observe àwọn covid-19 protocols bíi pé kálukọ́ fọwọ́ rẹ̀ lo sanitizer fi nǹkan bo ojú rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn mọ́ra wọn bo imú rẹ̀ mọ́ra wọn kálukọ́ observe ẹ̀ ọlọ́run jẹ́ káìsàn bú kò ní jẹ́ kó ṣe ẹnì wa jama tó bá wá rí bẹ́ẹ̀ even kọ́mọ̀ sí covid-19 alákọ̀ọ́kọ́ ìbò la ti máa ń kí ìran eid kò rújú pé n tó wà ní oṣù náà tó rinlẹ̀ òun ni ká ti ní mùsọ̀lá ká ti ní pápá pápá ìdì àwọn àbẹ́bí sọ̀rọ̀ láàrin ọ̀sánlám ó ti já sí pé ká kírun ní mọ́sálásí màdínà mọ́sálásí ànàbí tó wà ó lóore ju mọ́sálásí mi ìlọ nílọ́pọ̀ ẹgbẹ̀rún ànábì ó fi mọ́sálásí ẹ̀ lẹ̀ yóò lọ kí ìdì ní mùsọ́lá ààyè tán yà sọ́tọ̀ fún kíkí ìrun ìdì ṣùgbọ́n tó jò bá rọ̀ àbáwọn nǹkan ní ìṣẹ̀lẹ̀ àwọn àfààlà lè kínú mọ́sálásí even kọ́mọ̀ sí covid-19 kí ló fà ní wípé ẹlòmíì kò ní farabalẹ̀ fún mọ́ yóò mọ̀ wá fẹ́ lo agídí láti mọ kí ìdì nínú sínú àfáà àti kankan rọ̀mọ́bọ́n sí sámà torí ẹ̀yá ni kọ́lọ̀ ọba ní káìsàn búlọ̀ ní a ṣe máa kí ìdì inú mọ́sálásí ta ń sọ fún ọpá àlè kí mọ́sálásí àlè kí inú mọ́sálásí ibu sí covid-19 tó jò bá rọ̀ nǹkan kí kálukú ọ̀lẹ́ lọ sí kí ni o mùsọ́là ààyè pápátá tí máa ń kírun ẹ̀yin mùsùlùmí ọkùnrin jẹ́ láwọn mọ̀sáájì ẹ̀yìn ìmáàmù tí ó kírun fún yín tí ó sì kírun tá a bá ti wọnú mọ́sálásí ká tó jókòó a sì náà fi lára ká méjì tàhíyá tó lè masjid ṣùgbọ́n tó bá jẹ́ pé mùsọ́là ààyè gba sáfátá tí máa kírun tá a yà á lẹ̀ ni ṣe náà fi là á jókòó ni so a lè kírun ibi nínú mọ́sálásí tó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn tó bá wà ní mọ́kà tó wà ní mọ́kà al-afdal as-salatu fil mọ́sálásí ọlọ́ọ̀tọ́wà káàbá làwọn ò ìyẹn ló lóore jù wọn ò ní lọ o mùsọ́lá kankan kákọ́gbọ́n yòóye àsìkò tá a máa ń wá kírun ìdì a máa ń kírun ìdì nígbà tó ti yọ báadà irtifa ìṣàm kídà ó ti yọ oòrùn ó ti wá mú oòrùn ó ti gbẹnu sókè. ṣe déédéé ọrún fà kan ọrún fà ọrún fà kan bàbá Muhammad bin Salih Al-Uthaymeen nínú tírà àwọn ṣẹ́ríhù Riyadus Salihin nínú ṣẹ́ríhù Riyadus Salihin bàbá ní ìtòrùn fi lè gbẹnu sókè ṣe déédéé ọrún fà kan wọ́n ní káfíwé bíi rúgbó ṣáà bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fifteen minutes so téèyàn bá rí i pé òòrùn yọ lásìkò yìí òòrùn yọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó òrùn bá yọ a ti lè bẹ̀rẹ̀ sí ní kírun ìdì ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó òrùn bá yọ ìrun ìdì ti bẹ̀rẹ̀ ìjàmọ́ ẹ̀já gbọ́yé dáadáa ìdì ìtìtúnu ààwẹ̀ wọ́n fẹ́ kó òrùn ó ṣe déédéé rùmọ̀ haim èyàn ọ̀jẹ̀ bíi ọrún fàlejì yóò mọ̀ jẹ́ bíi thirty minutes lẹ́yìn ìgbà tó òrùn bá yọ ọ̀yá jù ṣùgbọ́n tó bá jẹ́ ti léyá wọ́n fẹ́ ká tètè kírun ká lè lásìkò tọ́pọ̀ tá a fi payẹ̀mọ́ torí pé àmì jẹun lọ sí édì iléyà ajẹun lọ ibi ìtúnu àwẹ̀ ajẹun iléyà àmì jẹun inú fìfo òun la gbé lọ rìn wọ́n fẹ́ ká tètè kírun a lè padà wálé ẹni tó bá fẹ́ pa ẹran léyà ní tó dáa jù ní wípé yá kúlù mí ní òbẹ̀ ìjàpì yọ wàá jẹ nínú ẹran léyà rẹ̀ yẹn tọba rọrùn tí ọba dẹ̀ rọrùn kọjẹ tọba bá ń lé ìbáàjẹ́ rẹ̀ ìbáàjẹ́ sóbò ìbáàjẹ́ búrẹ́dì àti tíì jàmọ́ ẹ̀já gbọ́ àwọn mọ̀sáìlù tá à ń yọ ní kọ̀ọ̀kan ìyé àwọn tọrọ mọ̀dán wa òun là ń yanjú yìí kọ́lọ̀ ọba àlekè ọlá kójú wúlò fẹ́ntì ń sọ àtàwa tá à ń gbọ́. àáfàá ní tọ́ba ti wá rí báyìí ìtúnu ààwẹ̀ òun lè pẹ́ díẹ̀ ní déédéé ọ̀rún fàdéjì kì í ṣe bí ọgbọ̀n tábà lọ́rọ̀ àsọ́lẹ̀ àlùfẹ́ ní ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn ìgbà tó rùn bá yọ ilé yá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó rùn bá yọ so ká kí àti lè kí ìrun lé yá wa irú àsìkò tá a wà ní ìsìn láàrin bíi between seven seven thirty eight ó ti tó kéèyàn ò kírun ibi ilé yá kí kálukú ó lè tètè lọ sí kíni o ilé ká lè lọ pa ẹran léyà kò ní dá ká máa wá sílé ibi léyà bíi nine ten eleven nílẹ̀ Yorùbá ti wá ń bì ní ìmọ̀lú mi ò mò ń mọ èyí tí mo ti ń sọ̀rọ̀ àsìkò tó rùn yọ àtàsìkò tá a lè kírun sòbí yẹn bá kírun níbi kọ́tà àtàsẹ̀wọ̀n lásìkò ọwà òkè lẹ́yìn kí ní seven thirty owó àbí lẹ́yìn kí ní seven gan ó ti tó lásìkò yẹn tẹ́lẹ̀ kálu kóòtù tètè múra á sì lọ ibi á kírun á padà wálé á gbẹ̀rẹ̀ àwa náà lágbàdún ọdún wa náà sòtórí náà àsìkò tá a máa ń kí ìrun léyà nìyẹn tá a bá ti wá gbọ́ ilé yìí náà yé yọ̀ọ́ wàá lọ síbi bó o la ṣe múra lọ sí ìdì alákọ̀ọ́kọ́ ni pé wọ́n fẹ́ ká wọ ẹ̀yìn ọ̀ranyàn irú ìwẹ̀ tá a máa ń wẹ̀ tá a bá ní jẹ́nàbàlà irú ìwẹ̀ tá a máa ń wẹ̀ lọ́jọ́ jímọ̀ àwọn ìwẹ̀ ọ̀ranyàn tí èsè wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣẹ tó bá wá wẹ̀rẹ̀ ọ̀ranyàn táwo o lè wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣẹ tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ́ kọ́ wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣẹ kó o fi ọ̀ranyàn lé kò sí ìtẹ̀yàn ṣe ń bẹ̀ tí wa ni pé àfọ́ àwọn Abdullahi ibn Umar kánà yẹ̀rọ tẹ́sílù wa ibn Umar wọn máa ń wẹ̀ lọ́jọ́ ọjọ́ ọdún ìtúnu ààwẹ̀ síwájú afọ àwọn alẹ́ ọmọ àbú tọ́líbù náà dẹ̀rẹ̀ wọ́n bi àwọn náà sún ìlà àlíyù bọ́nà àbí tọ́líbù rọ̀bí aláàánì ánìlùbù wọ́n bi afọ àwọn alẹ́ nípa pé ká wẹ̀ ibi awọn ìgbàwó la máa ń wẹ̀ gan spiritual yawmul wàyẹ̀wò mọ̀lẹ́fẹ̀fẹ̀ ọjọ́ ọ̀túnú àwẹ̀ náà káwẹ̀ àáfà wa àlìmọ̀ sọ́bà yẹn ó pọ̀ sí pé káwa náà wẹ irú ìwé ọ̀ràn yẹn tá a máa ń wẹ̀ lọ́jọ́ jímọ̀ àtàwọn àsìkò míì ẹlẹ́kejì àtàjá mọ́ọ̀lù wà lúbúsù áhásánì síyà wọ́n fẹ́ ká sọ̀sọ̀ ọ́ ká sì wọ̀sọ̀ tó dáa jẹ̀mọ́ ẹgbọ́ yìí aṣọ tó dáa kámúra lọ́nà tó dáa kódà wa tá a ṣẹ̀rí àyọ̀ǹda fún wa kálù pàfúùmù àwa tá a jẹ́ ọkùnrin ká lo perfume káwọṣọ tó dáa tẹ́ ẹ báwo láàrin wọn sọ pé káwọṣọ tuntun ẹ̀yin tọ́lọ ń bá bò láti rí tẹ́ ẹ sọ tuntun alhamdulillah ìwọ tó tọ̀ rówó ra sọ tuntun alhamdulillah ìbá ń bẹ láyé sókò àmọ́ ẹwọ sọ tuntun ẹlòmí ò ní lọ ni òjò ọlọ yídì ẹlòmí ò rówó ra sọ tuntun kí ni jẹ́ sọ tuntun ìlò òde kó tó dijọ́ yídì aṣọ ọlọmọ ẹwọ wọ́n lọ sí ẹ̀yìn so torí náà àyè tọ́lọ̀ bá wá bò láti nínú ẹ̀yìn ọkùnrin ẹ mọ̀ sáwọn sáwọn fámìlì ni o pàápàá ọjọ́ mẹ́wàá tá a wà yìí ara àwọn ọjọ́ tán fẹ́ ká máa náwó tó orí pọ̀ bẹ́ẹ̀ ni ẹ raṣọ léyà fáwọn ìyàwó yín ẹ̀dùn wọn nù ẹ raṣọ fáwọn ọmọ yín bàbá yín àtìyá yín àwọn náà níbi aṣọ léyà ẹ ra fún wọn ẹ ra bàtà fún wọn ẹ ra glove fún wọn ẹ ra sọ́ọ̀sì fún wọn ìyàwó rẹ̀ ń lò ní kọ́ọ̀bù rà ní kọ́ọ̀bù fún ìborùn ìyàwó rẹ̀ ń lò làbọ̀nù tó dáa fún tí ò ní fi òwò rẹ̀ lẹ̀ tí ò ní transparent níta bá lówó lọ ẹra àwọn ìtọ́mọ́ fi sọ́rùn ìtọ́mọ́ fi sọ́rùn ọwọ́ gbogbo ẹ̀ ẹra fún wọn ìyàwó rẹ ni àwọn ọmọ rẹ ṣùgbọ́n ẹ má jẹ́ wọn ó fi gbogbo ẹ̀ rán o abẹ́ ẹ̀já ààbò ní kọ́ o kámọ́ lọ tó a máa tún polówó lọ jàǹjọ ibi o almohim wọ́n fẹ́ káwọ̀ sọ̀tọ̀ dà àáfà àwọn ọkùnrin nìkan ká lo pẹ̀fúm kó bẹ́ẹ̀ máa lo pàfúmù olóòórùn dídùn lọ ìdí o kó sì máa lo gan tó bá ń gbóde lè kọjá àwọn èyí kọ́ ọmọ ṣépè fún ni wọ́n á dẹ̀ mọ̀ sọ pé oníṣìnà ni ọ́ so ká múra lọ́nà tó dáa ká wọṣọ gidi ká wọ bàtà gidi ká wọ ṣọ́ọ̀ṣì gidi ká dé fìlà gidi ká múra ká mọ̀ pé òní lọ́jọ́ ọdún wa ìwọ tó ọba tí ó ra sọ tuntun mo tó ń tó ń sọ kò tó ń tíyàwó torí ẹ̀ lọ́ọ̀kì ọkọ rẹ o tẹ́ẹ̀mọ̀ wá bára yín tẹ́ẹ̀mọ̀ tó ti yé ní ìsìtẹ́mọ̀ wá bára yín jà ẹ̀yìn ọ̀rá sọ fún mi ọ̀rá bàtà fún mi òdùn mi nú wá ṣépè fúnra yín kò tó bẹ́ẹ̀ o ọlọ́run sowó lẹ́ẹ̀mí o yọba ní ká covid 19 lọ tẹ́ ẹ̀ bá la sọ lọ́dún ẹ̀ fún sáì mọ́ye ilé yàtọ̀ ẹ̀sùn ra o ẹ̀ mọ́ ìdìọ̀dà fámìlì yín rú o ọlọ́run ṣàánú wa o. bákan náà òun ni pé ìdí ti iléyà àti láàmì jẹun lọ àgbàwò lọ ni tìtúnàwò la máa ń jẹun lọ tá a jẹ támúrù gbogbo eléyìí náà wà bẹ̀bẹ̀ àmọ́ ṣe tẹ̀kbíù lọ àwa ìyàwó wa ọmọ wa gbogbo fámìlì wa ká kó wọn jáde àfàwà ibùdó ọ̀rẹ́mọ̀ ọlọ́ọ̀bá ni yọnu sí wọn wọ́n gbà wá wọ́n ní kan anáà lọ sí àṣà sálà كان يخرج في العيدات مع الفضل بن عباس وعبد الله والعباس وعلي وجعفر والحسن والحسين وأسامة بن زيد وزيد بن حارثة وأيمن بن هم أيمن رافعا صوته بالتهليل والتكبير رافعا صوته بالتهليل والتكبير àwọn nínú àwọn tó ń gbé lọ́dọ̀ ànàbí mọ̀ bá kọ díẹ̀ nù wọn ànàbí ó ka àwọn ìyàwó àwọn ọmọ àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ ọmọ àwọn ọmọ ìyàwó tó fẹ́ tọ́jẹ́ pé wíńdò ni wọ́n tọkọ wọn ti kú àbí divorce ni wọn ànàbí ó kọ wọn lọ ibi wọ́n mọ̀ wá sí Allahu Akbar Allahu Akbar wọ́n mọ̀ sọpọ́ lọ́n tóbi wọ́n mọ̀ dúpẹ́ fọ́lọ́n àwa náà mọ̀ lọ á mọ̀ dúpẹ́ fọ́lọ́n á mọ̀ wí sókè kìí ṣe bíbí àwọn ọjọ́ yẹn àfọ́ àwa wọ́n sàlàyé mọ́sálà ìṣẹ̀ àdíyà ni kìí ṣe tẹ́yọ̀ mọ̀ pèèyàn ló bíbí à ń torí ẹ̀ ọ̀rọ̀ umar abdullahi bin umar wíwú ànàbí àtàwọn yẹn wọ́n máa wí sókè rọ́ọ̀fì ansọ́ọ̀tà wú jẹ́mọ́ sóyà ní òye imam sheikh yẹn imam bayá àkígbà àtàwọn bá ń lọ wọ́n ní kò sádìsì kan tó rinlẹ̀ ẹ máa gbọ́ o kò sí àdìsì ẹyọ kan tí àdọ̀dọ̀ lórí kíni bó ọ̀rọ̀ àwọn sàábé tó rin rẹ̀ lórí bó láṣọ máa wí hàn táwọn sàábé ò láwà dúró lé lórí torí àwọn náà jọ máa kéwà nàbí ṣùgbọ́n àtàwọn pé ká mọ̀ sọ pé Allahu Akbar ká mọ̀ sọ pé Ọlọ́run tóbi ká mọ̀ sí láì láì làláwù ká mọ̀ dúpẹ́ fọ́lọ̀ gbogbo eléyìn òyìn tó bá wù wá ní ká mọ̀ wí lóbi já sí pé ń gbà yẹn táwọn náà wà kékeré tá bá lọ yídì subhanallahi wàlẹ̀ hamdulillah la ilaha illallah bá a ti máa wí nù bẹ́ẹ̀ bàbá tó máa ń fi àwọn wákà yorùbá ti òpópó mọ́kà àmọ́ róró àlùjánnà nílé wa gbogbo àwọn orí yorùbá yẹn òpópó <laughs> mọ́kà àmọ́ róró ṣé wọ́n dé mọ́kà ní òpópó ṣe mọ́ òpópó mọ́kà àmọ́ lóòótọ́ táwa lóòótọ́ nàìjíríà ti kọ́ máa mọ́ gbogbo àwọn òpópó mọ́kà àmọ́ róró ẹ̀sì àtẹ̀síbí wà tàhálíl wà tẹ̀kbír òun ni káfíń kílẹ̀sì nínú tọ́wá rinlẹ̀ láti ọ̀dọ̀ àfọ́ àwa Abdullahi ibn Mas'ud gbọ́dọ̀ pa àmọ́ Abdullahi ibn Mas'ud ní kìbárì sọ̀hábà ara àwọn ara àwọn mẹ́rin tánàbí sallallahu alaihi wasallam tó ní ẹlọ gba kùránì lẹ́nu wọn òun ni àfọ́ àwọn Abdullahi ibn Mas'ud nínú táwọn máa ń wí tán bá ń lọ yídì àbí tán fi máa ń rántí ọlọ́ láwọn ọjọ́ ọléyá torí pé Allahu akbar tán a máa wí yìí wọ́n tùlẹ̀híjà wáhùn láti bẹ̀rẹ̀ inú ṣùgbọ́n àlùmọ̀kọ́ jà èyí sàpẹ̀lẹ̀ mútúláàkì àmọ́ wí lọ́nà tí èdè ọ̀dí tá sí tùlẹ̀híjà o ṣùgbọ́n mọ̀kọ́ jà dìẹ òun bẹ̀rẹ̀ láti lè tó tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ láti fájírù yaomi arọfà ìrún àsùnbá àtàkì ìjọ àràfà lọ́ndì 9 àmọ́ wí yùn lẹ́yìn ìrún bádà sọ̀làwà lẹ́yìn àwọn àrùn táàmọ́ Allahu akbar Allahu akbar gbólóhùn méjì wà bí táwọn àfáà tí wọ́n kọ wá tàbí ká sọ méjì àbí mẹ́ta nínú tàfà wáyé bínú Mas'ud òun ni káwọn sọ pé Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀mejì la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamdu tàfà wáyé bínú Mas'ud dínú ẹ̀rì ni mùsọ́nàfù àfáàwà ibn Abi Shayba mùsọ́nàfù ibn Abi Shayba Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀mejì

ọlọ́run tóbi tààlìm ọ̀kan òṣèlú ọlọ́run kádẹ̀ máa ti tààmìd kámọ̀ dúpẹ́ fọ́lọ́run ni kálukú wọn wá lo bí wọ́n ti gbọ́yé àgbọ́yé táwọn sàábẹ́ ìtìrè ó wà aflam ó fi wá lọ́kàn balẹ̀ ju kémi ọkẹ̀ ẹ̀hún sì ní lọ nígbà àti rí àwọn àfáà àti rí àwọn narrations traditions actions látọ̀dọ̀ wọn àfọwọ́ ibn abbas àwọn sọ pé allahu akbar allahu akbar allahu akbar àwọn òbílẹ̀ mẹ́ta wàlélá ilẹ̀ hamdu Allahu akbar wa ajalu Allahu akbar alama hadana àfa wa Ibn Abbas àwọn náà máa wí ni ìmáàmù báyà ti gbà wá jama àtórí mi náà só ti yé atófé kí ni o àárí mi ṣùgbọ́n torí àsìkò kásá máa sọ pé ọlọ́run tobi ọlọ́run tóbi a ma wi láwọn ojo yi o ti bere lati bìrì ija wa ṣùgbọ́n láti bí ijó àràfà lọ àtúnlẹ̀sọ́dẹ̀yìn ẹran táàmà wí táàfì máa dúpẹ́ fọlọ́n pé à ń sọdún àádẹ́ wí di àlàáfáàrì èyí tó nílẹ̀ dùnú ra òní mímọ̀ tí má ní máa kókò àwọn fìlàáfù wà yín lè mọ́jà ètò ìrọ̀ lọ àmà wí tí èdè àlàáfáàrì asiri ní ọjọ́ kẹtàlá oṣù dòlìhíjà eléyìí òní tó nílẹ̀ jù nírọ̀ táwọn afáà sọ ẹ tó bá dẹ̀ lọ yídì tó dàbí ní pé ibi tàbá gbà lọ yídì ká mọ́ gbàgbẹ̀ bọ̀ mọ̀kọ́ làfà tó tọ̀rí kàdíkà fáwọn jábẹ̀ ọ̀nbẹ̀ lórí ilé pánàbí àsálà tábà ti lọ yídì kọ́lá fàtọ̀rì ànábì mi tó bá gbà lọ́kọ́ ní ọgbà bọ̀ tó bá rọrùn bẹ́ẹ̀ tí ò bá rọrùn tẹ́ pé ibi tá a gbà lọ one way traffic náà ni ká gbàgbẹ́ náà bọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ mọ́n Bukhari lọ́gbà àbí ti jábìrì ní wa kódà àbúrò rẹ̀ náà gbà bí ìsì wa pé tí kálukú ànábì sàṣọ́là tó bá ti lọ sí ibi rọ́jà àti gẹ́rì tọ̀rí àlẹ́bí kárajà fi ó ní ànábì sàṣọ́là gbà lọ gbẹ̀kọ̀ ní so ìyẹn ni tó dáa káwa náà bákan náà tó wáyọ̀ tẹ́gbẹ̀dá bẹ́ẹ̀ kírun òjìnà káàrin lọ ibi ọbẹ̀ tàbí ká gbọ́n mọ́tò lọ ọ̀tẹ́gbẹ̀dẹ́ fi lọ kírun dìn ẹ̀gbọ́n ọ̀kadà yín ẹ̀gbọ́n ẹ̀sìn yín tẹ́bá lẹ́sìn ẹ̀gbọ́n mọ́tò tẹ́ pé bàálù gan ni ẹ̀ bá gbé lọ kò ṣe nǹkan kan so ká sì máa tábà tí wọ́n fẹ́ ká tètè dé mọ́sálásí ẹ̀yìn tábà ti dé bẹ́ẹ̀ sáré pé ní tó bá já sí pé prayer ground láti fẹ́ kírun àti tẹnafílà àjòkò àmọ̀ṣẹ́ aláàpá ẹ̀jẹ̀ mọ́sálásí òun ni a ti kò sí náà fílà tí tọ́bálẹ́kẹ́ mọ́sálásí nìkan láti fẹ́ kí ìdì ní ọ̀fà káṣe alákà méjì tá a fi máa ń kí mọ́sálásí bẹ̀tẹ́ pé prayer ground ni a jókòó lánàá rántí ọlọ́run ìròyìn ìdì láàbà wà láàyè kọ́ mọ̀ àìpé ìrún àìpé kà mọ̀ kódà wọ́n ní òṣìṣọ́ láàtújà ní àṣọ láàtújà wọn láàgbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ kálukó jókòó ni ìmáàmù dé báyìí kò sí pé yọya alágbára láàtúbà ìmáàmù dé yóò sì bẹ̀rẹ̀ ẹ̀rọ fún wa bó wá ní kẹfíyàtù sọ̀lá àtẹlẹ̀ àìd bó la fi ń kírun àìd èyí tó rinlẹ̀ jù ọ̀rọ̀ àwọn onímọ̀ pé sọ́nà bíi mẹ́ta mẹ́rin márùn-ún ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù tó jẹ́ pé àwọn àhàdíìsì tó wá látọ̀dọ̀ ànàbí àsálà àlàyé tó rinlẹ̀ jù tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ òun ni mo fẹ́ sàlàyé fún wa torí àsìkò tí ó sì ìmáàmù tó fẹ́ kírun fún wa ó ti dé rákà méjì la máa ń kí fúnra ẹ̀ bó ṣe wà ní àdìjà fáwọn abúlé ìbúnú wọn pé sọ̀láàtù lè ẹ̀yìn ràkàtà tó fi dọ́kítà máa ń múnù ghairu kọsùrì aláàlùsánì nàbí yìí kan rákà méjì láti fún ibi kòrújú rákà alákọ̀ọ́kọ́ ìmáàmù yóò ṣe Allahu akbar aláàkúbárù yẹn ìlákàkùn tẹ̀kìbírọ́tùl ìṣìrọ̀m aláàkúbátà máa kọ́ sí nù òun náà tẹ̀kìbírọ́tùl ìṣìrọ̀m ibẹ̀ ló ṣe duawul istiftah àdúrà tá a fi máa ń sírun subhanaka allahumma bihamdika wa tabaraka smuka wa ta'ala jadduka wa la ilaha ghayruk imam wa tó ṣe allah akbar mẹ́fà ní ẹ̀kún yóò jẹ méje yóò jẹ allah akbar méje allahu akbar yóò ṣe dùwà olè síta lẹ́yìn tàlá kọ̀ọ̀kan allahu akbar allahu akbar tí ó fi pé mẹ́fà kan alákọ̀ọ́kọ́ yóò jẹ méje papọ̀ inú kọ́wọ́ mọ́mù kó ṣe déédéé tí bó ṣe wà náà àwọn àdìsí kan tàbí kó ṣe déédéé kí ni o èjìká méjèèjì lọ́lọ́ ṣùgbọ́n tọ́kọ̀ ni pé ala méje ni ó ṣe mọ́sálà ní ìtúnjẹ jáde láàrin yẹn ṣé yóò máa gbọ́wọ́ òkè níbi Allahu Akbar kọ̀ọ̀kan àbí ò gbọ́wọ́ òkè ó nínú àwọn onímọ̀ wọ́n ní gbọ́wọ́ tó bá ti lè ṣe Allahu akbar alákọ̀ọ́kọ́ tó bá ti lè gbáwọ́ mọ́ yàbá yìí wọ́n ní olùgbọ́wọ́ òkè mọ̀ ẹnu lásán ni ọmọ sọ̀rọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wọ́n lẹ́nu nìkan ni ọmọ sọ̀rọ̀ ìyẹn ló fẹ́ rinlẹ̀ jù wallahu alam ìyẹn ló fẹ́ rinlẹ̀ jù ṣùgbọ́n téèyàn bá gbọ́wọ́ òkè náà kò sí tó burú mẹ́ masala mi ìtọ́jẹ jáde ńbẹ̀ yẹn láàrin àdúrà kankan àbí zikiru ìrántí ọlọ́kan bẹ̀ ṣe látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kò sábìísì kankan tó rinlẹ̀ tó ní àdúrà báyìí lẹ́ṣẹ̀ láàrin ṣùgbọ́n akẹ̀rì inú àwọn sàábé fẹ́rù àwọn masáìlú báyìí kò tó ń téèyàn ọmọ jà sí mas'ala ìtìtìhàdíyà ni jama mas'ala ìtìtìhàdíyà mas'ala táwọn sàábé táwọn náà ṣe ti àdù wọn ni láti rí pé Abdullahi ibn Mas'ud wọ́n ní pé òun sọ pé báyìí náà kulli takbiratayn hamdulillah alhamdulillah láàrin aláwọ̀ agbárúkọ̀ ọ̀kan a lè máa sọ pé alhamdulillah alhamdulillah wà fanáwò aláàlá a lè sọ pé ẹ̀yìn fọ́lọ́ kí ni túnmọ̀ rẹ̀ allahu akbar subhanallah walhamdulillah allahu akbar subhanallah walhamdulillah kò ní wí ókè jẹ́jẹ́ ni o allahu akbar subhanallah walhamdulillah jama sọ yàbí òye àfáà wa ibnu mas'ud àwọn a máa ó yàbí òye ní ìsìn àfọwọ́ ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ wọn máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pé sàbí kankan sọ fún wa kó ń bídíà ni wọn táwa náà bá dẹ́gbẹ́ pé ó ń ṣe díkìrù láàrin alágbàrún pé sọ̀rọ̀ bídíà ọ̀rọ̀ ìgbìyànjú ni ọ̀rọ̀ ìgbìyànjú mọ́sálà ìṣàdíyà kò tó dẹ́wà bá dá èèyàn torí ẹ̀ ṣùgbọ́n lódodo àrípa nàbí máa ṣe bẹ́ẹ̀ tó ń bá wá náà àwọn sàbí tẹ́ pé ìṣẹ́ àdùjẹ òun láàrin Allah akbar yóò subhanallah walhamdulillah tó àkẹ̀dàkẹ́ pé kò sábà rẹ̀ tóun náà fẹ́ràn sí ọlọ́run láàrin kò sí tó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àràdìsì kankan tó wá dà rẹ̀ lórí ẹ̀ sọ ànábì dákẹ́ lórí àwọn ẹ̀yẹ jọmọ́ tá a bá ti wá gbọ́ yẹn náà yéé ìyẹn ọ̀jẹ̀ ká wá mọ̀ wípé ìrun rákà kejì ńlá fẹ́ dé báyìí rákà kejì sẹ́f ìmáàmù ó dìde láti sùjúdù wá sókè yóò ṣe Allahu Akbar wá sókè Allahu tó wá sókè àníkà lẹ́yìn ìtọ́ wá ń ṣe wá sókè òun tó bá ti wá dúró tó ti wà mọ̀ẹ́tẹ́dìlan kọ́ ìmọ̀ yóò wà ẹ̀sẹ̀ ṣe Allahu akbar márùn mi Allahu akbar márùn ṣe bá tọ́ mọ́sálà méjì lẹ́ẹ̀kan báwọn àìdá kọ́ gbọ́wọ́ òkè àbí kọ́káwọ́ rẹ̀ mọ́yà méjèèjì làwọn àfáà sọ ṣùgbọ́n kọ́káwọ́ mọ́yà yẹn àní lọ́fẹ̀ lẹ̀ jù jọmọ́ tó bá rí bẹ́ẹ̀ irú ẹni sẹ́wọ̀n tá a bá fi márùn yẹn fún èyí tó ń ṣe bọ́ọ̀lù àtòkè mẹ́fà ní ọjọ́ ṣùgbọ́n èyí tó ń ṣe bọ́ọ̀lù òkè òun àní kàǹtì ẹ̀ márùn tó ṣe lórí ìdú òun laka yóò jẹ́ pé aláàbárú méje ní raka alákọ̀ọ́kọ́ márùn ní raka ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́ ìtagbọ́nyọ̀ náà rí nínú àwọn nǹkan tí ó yẹ kí a ṣàlàyé fúnra wa ni nínú àwọn nǹkan míì sáàsàdé tó yanjú ni pé súrà láàkè ní raka alákọ̀ọ́kọ́ àti raka ẹlẹ́ẹ̀kejì àwọn hadith pọ̀ lóríṣiríṣi ọ̀bẹ nù àwọn àdìs nípa níbi àsálà tó bá fẹ́ kírun ìtúnu àwẹ̀ àbílẹ̀ yábà wọn rákà alákọ̀ọ́kọ́ sóràtù kọ́ọ̀f kùrán chapter fifty ànábì òsì ká kọ́ọ̀f wàlúkúrú ánìl majid yọ̀ọ̀kà délẹ̀ rákà kejì yọ̀ọ̀kà sóràtù lẹ̀kọ́mọ̀ sóràtù alùkọ́mọ̀ ní rákà kíni o ní rákà ẹlẹ́ẹ̀kejì yọ̀ọ̀kà sóràtù lẹ̀kọ́mọ̀ ànábì àsálà máa ń ṣe bẹ́ẹ̀ tí ìmọ̀ bá jẹ́ tọ́mọ kùránì káfí tẹ̀júwìd wàláì tó lè dìrún Allahu akbar tọ́kafáàtì alhamdulillahi rabbil alamin ọlọ́kàdé ghayril maghdubi alayhim waladdallin àmì ọlọ́bẹ̀rẹ̀ qaf wal qur'anil majid lọ́bàá ń kà lọ sẹ́rígbà <laughs> tí wọ́n bá sọ́lá ń ra yìí ibi ọba kí àwọn èèyàn ò wá <laughs> àwọn èèyàn ilẹ̀ Yorùbá wọ́n ya ọ̀lẹ́bí tọ́lọ́ tó bá jẹ́ bọ́ọ̀lù wọlé tó wákàtí méjì o ìmáàmù tó ń bá kí ó kà wà láì tó bá ń ka Kùránì dáadáa inú yóò sì máa dùn ẹ bá jẹ́ ni Ọlọ́run ẹ ní rántí pẹ́sẹ̀ ń ròyìn ìmáàmù tọ́lọ́ ń bá ní kọjá pé súrọ́tù kọ́ ṣùgbọ́n pọ́blẹ́mù ilẹ̀ Yorùbá ni pé mélòó ni ìmáàmù tó ń gan ọmọ súrọ́tù kọ́ fù mélòó ni ìmáàmù tó lè ka súrọ́tù kọ́mọ̀ kìí ṣe fáà ń sọ̀rọ̀ yẹ̀yẹ́ àbọ̀rọ̀ ẹ̀rìn là ń sọ o à ń sàlàyé ni pé níjọ́ tá a bá padà sí bí bí wọ́n ṣe ní ká máa yan ìmáàmù wàhálà ọ̀tẹ̀lẹ̀ ńlẹ̀ yorùbá tọ́lọ́pọ̀lọpọ̀ máa mú ẹmọ̀ ṣùgbọ́n ọlọ́run sàgbà bẹ́ẹ̀ ká máa ọlọ́run tó gba kájọ rí ọ̀nà ọlọ́kájọ wà lùjọ náà ìmáàmù tó bá rò pé ah, èmi ò ní kọ́ọ̀fù lórí mi ò sì ní kọ́mọ́rù lórí àdíìsì míì tó wáyé fànàbí àsálà a máa ka sọ́rọ́tù àlá níbi alákọ̀ọ́kọ́ yóò ka sọ́rọ́tù lè gáṣíà níbi ẹlẹ́ẹ̀kejì sàbíhìsmà rabbikal àlá alladhi khalaqa fasawwa ọmọ wa kà lọ إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ọba lọlẹ̀ nígbà wá níbẹ̀rẹ̀ kàkéjì hal ataka hadithul ghashiya ojú yawma idhin khashiya ọmọ tọ́ka wọn náà délẹ̀ èyí ò tiẹ̀ rí ó tó wà níwọ̀n tó wọ́n sí bẹ́ẹ̀ yẹn bá tọ́ka fẹ́ bì àti gáṣíà náà ẹ̀ tún ráwọn èèyàn sájà ọ̀lẹ́ tí wọ́n tó máa complain kí la fẹ́ sínú islam nígbà pé gbogbo àwọn ìrànwọ́ mọ́dáàmà ta ni aláàgbà kúlù aláàgbà wàlẹ̀ àti alá ìdí ìrọ̀nà ní akọ́kí bó ṣe wà ní àdìsí tí mo kà fún wa lẹ́ẹ̀kan yẹn ìrún láàkọ́ fi bẹ̀rẹ̀ nígbà bá kírun tá a ti fi ọlọ́run bẹ̀rẹ̀ ẹ wá lọ máa pa ẹrẹ máa gbádùn léyà yín àwọn ìmáàmù náà káhàwọn súra ìsórí súrọ́tùlà áálá gbogbo ìmáàmù dímọ̀ ìmáàmù ìdí àbúdọ̀ mi lórí jama suratul Ghashiyah méjìun náà ti tó tábà ti kírun ọlọ́run gbà bẹ́ẹ̀ táàbà wa àmà kankan mẹ́rẹ̀ ẹ̀dí mo sọ yìí àyíká èyíkéyìí súra o ọlọ́run gbà o ẹ má jẹ́ àtúnṣe wa gbọ́ o ìmáàmù tó bá líbi ìdì tó bá ka ìfàájà wàhálà tó fi kúlú aláwòye ìrún ìdí ìlàlàáfíà dọ̀dọ̀ ọlọ́run ọlọ́run gbà wọlé ṣùgbọ́n aṣọ àwọn tó wáyé nú àdìsí tánàbí ti máa ń kà téèyàn bá lè ṣe ara téèyàn tẹ̀lé súnà nìyẹn kọ́lọ́n kó wa lọ́wọ́ ní orí rẹ̀ ẹ̀yìn rún lọ́wọ́ àtàkùtùbà jama akínú tẹ́ ẹ̀mẹ́ ìdíde o ìmọ̀ọ́mù oṣù kútùbà kètì kan bá rí kábíyèsí àlà ẹ̀mọ́ sáré ra pọ̀pọ́ọ̀fù ẹ̀mọ́ ra ẹ̀gbọ́n sí o ẹ ṣe sùúrù tí ìmọ̀ọ́mù ó fi ṣe kútùbà ni ìgbà tí wọn bá wá parí kútùbà tó bá jẹ́ tunu àwẹ̀ yọ̀ọ́ ràn yín létí àwẹ̀ sí tu shawal àtàwọn nǹkan mi tó bá jẹ́ ti léyá yọ̀ọ́ ràn yín létí pé ọdún léyá ọdún ọlọ́run ni o ẹ sọ́ra fún ìyapa ọlọ́run o ìmọ̀ọ́mù ọba yín sọ̀rọ̀ bó o lẹ́sìn pín ẹran léyá àtàwọn nǹkan míì tó bá jẹ́ general ní ìparí jọmọ́ àti sọmaráìsì àkàmùlẹ̀ obìnrin wà sọ̀lá àtìlẹ́yìn kọ́lọ̀ jẹ́ wúlò fẹ́mi tí mo sàtẹ̀yìn tẹ́ gbọ́ àwa níbi kápẹ́ra wa sákìyèsí àwọn ìyapa ọlọ́run pọ̀ táwọn èèyàn máa ń ṣe lásìkò ọdún o lákọ̀ọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí covid-19 ò tiẹ̀ lè jẹ́ rí mi ṣe lọ́dún ṣùgbọ́n covid-19 ọ̀ táwọn ọgọ́ yé pé ìyapa ọlọ́run pọ̀ sọ máa ń ṣe lásìkò léyà lákọ̀ọ́kọ́ wọ́n máa ń ṣe kánífà láwọn ìlú tí wọ́n lẹ̀ yorùbá yìí kánífà àwọn ọmọ àfáà ń ṣe àwọn ọmọ ìmáàmù wọ́n ń ṣe nílùú wa ìsáàbàmọ̀ lú mi imam kánífà wọ́n ṣe ń bàdàn imam kánífà kánífà àwọn lìmọ́mù àwọn ọmọ àmọ́mù àwọn ọmọ àfáà ló fi ṣe àwọn ọmọ tọ́ọ̀gì kẹ̀kọ́ wọn ni gbogbo àwọn ìsọmọsẹ láwọn ìlú mi náà ojúde ọba nǹkan kan ọmọ ìyá kan náà gbogbo wọn o mùsùlùmí ẹ má bá wọn ṣe nǹkan ọdún àti sọfà nàbí mùsùlùmí ọdún ìjà ìlíyà fẹ́ ń ṣe ọlọ́run ti fi lé yàtà àwẹ̀ rọ́pò ẹ mọ́ bá wọn dá sí kánífà àti gbogbo àwọn celebrations àwọn ọmọ olórin náà wọ́n ní mọ́sẹ̀ máa ń fẹ̀yìn jẹ́ o sunday tó bá tẹ̀ lọ́dún wọn ò ní kẹ́ wá ṣe kinní kan wọ́n lè pè ní kinní kan night wọ́n sàfún ló kọ̀ọ̀kan ọkọ àtìyàwó one five ẹnìkan one thousand wọ́n sábà yí tó jẹ́ pé ọkùnrin àtòbìnrin ọlọ àyè ìsìnà wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn ijó ìlú eré sánmọ́ ṣe lásìkò lẹ́yẹ ẹ má bá wọn dá sí o ká mọ̀ kọ́ lẹ́tà sí ìdùnnú ọlọ́run ìyọ̀nú ọlọ́run náà ní àwa o nínú àwọn àdánwò tí máa ṣẹlẹ̀ nu ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin obìnrin wọ́n fẹ́ kẹ́ ẹ wọ ìjáàbù ní lọ rìn kódà àwọn sàádébèké ìdáná láàyè kúnnù láhà jìlìbà tá a bá rí àwọn obìnrin tí ó ní jìlìbà ànẹ́bí lẹ́ńtọ́ bá ní kọ́ yá yín gbogbo ẹ̀yin òbí ẹ̀rasọ gíléèsì gíní Eh, pùpíọ̀n eh, nǹkan kàfà ọmọ yín ẹ má ọmọ yín obìnrin kan wọn o àdánwò tí ń o ọmọ tí wọn sọ balẹ̀ yóò sọ wá ẹ wo o ẹ wo ẹsẹ̀ mí o wọn ò wá bẹ́ẹ̀ fáwọn ọmọ náà ọlọ́wọ́ láti ní ẹ̀rà ọmọ obìnrin wọ́n fẹ́ wọ lọ sí ìdì o ẹ̀sìn ni ìjáàbù òkè o èèyàn o gbogbo òbí ń gbógun o ẹ̀sẹ̀ ni ó yẹ kẹ́ ẹ máa dunnú ni àwọn ọmọ tẹ́ẹ̀ máa rẹ́rìn tẹ́ ẹ bá dénú sàárè nu o àwọn ọmọ tẹ́ẹ̀ máa gba ládá lórí ìjáàbù ẹ má gbógun tì wọ́n o ẹ̀yin gan tó rà jáàbù fún wọn káàsì mọ̀ pé ẹ sọ̀pọ́ọ̀tì tán ṣe ẹ rà jáàbù wọn bí lè yàtọ̀ ń bọ̀ yìí ẹ bá wọn rà jáàbù tó balẹ̀ kí wọ́n ràn kọ́ balẹ̀ dẹ́dẹ́ káwọn lọ ibi kódà ẹ̀yin tó ẹgbọ́n lọ́mọdé kàgbọ́ yẹ yóò débẹ̀ gbogbo àwọn ọmọ yẹn jẹ́ ká bojú lọ ibi káàsì ẹ̀ má bojú lẹ́kọ̀ọ́ ká bá lọ ibi àwọn kẹsẹ̀ rí ọ̀nà ayé ó sì máa bí wọn pé àwọn mùsùlùmí lọ́lọ́ ìdí nínú ìjáàbù ńláńlá ìjáàbù tẹ̀sìn ní òkè ṣe ìjáàbù fáṣán o torí ìjáàbù ayé kó sẹ́sì ìjáàbù o bó ṣe wà ní ìsìlámù là ń sọ yìí o ẹ má jẹ́ kálukú afẹ́fẹ́ pé àwa ń lọ ìdí ìrálukọ́ wà sí èsì ilẹ̀ gbogbo ó ti tọ́tẹ̀ gbogbo ọwọ́ ó ti tọ́ bí ẹ̀pọ́ wá tó polówó aṣẹ́wó ní ìdí tá gbogbo àwọn obìnrin wọ́pin lọlé eh, àfẹ́sọ́nà mi mo fẹ́ wà lọlé eh, mo fẹ́ lọ sẹ́ran léyà ń bẹ̀ wọ́n èso yìí ó yọ́ lọ sunlé àfẹ́sọ́nà rẹ̀ ó tún tráfù gan eh, wọ́n ní káwá bá wọn fi àṣì mi sí léyà ó fẹ́ bá wọn ṣe yọ́ wà tráfù ó lè lọ sí àbí kọ́ lọ abẹ́kúta àbí kọ́ lọ sí ìkirè àáfà torí ni fẹ́ bá wọn ṣe gbogbo eléyìí ẹ̀yin obìnrin tẹ́ ẹ lẹ́kẹ́ ẹ ìwọlé ọkọ má lọ fìranù lọ́dọ̀ àfẹ́sọ́nà rẹ ẹ ìdẹ́lẹ́tọ̀ ara yín o gbogbo ẹ̀yin òbí tí amẹ́ríkà ọmọ yín obìnrin náà kan ẹran léyá ẹ sọ ṣe o ẹ mọ́jọ ọmọ yín obìnrin ẹyọ kan lọ́dọ̀ ẹran léyá pàápàá fáwọn àpá àdúgbò ẹ jẹ́ wọn pé méjì o kéésì sí rẹ́pìn pọ̀ nù rèé tí wọn ò rẹ́pù kan sexual harassment ọ wà o ẹ̀já ọmọ yín sábà jóbin tẹ́pá àwọn náà bá yẹn ya kán jẹ́ méjì ẹ̀mọ́jọ ọmọ kan ọ̀dà pàápàá ọmọ tó ti bàlágà àmọ́ tó súnmọ́ bàlágà ọlọ́run jáde owó ṣe wá o à ń gbọ́ fújì à ń mutí à ń ṣe sìnà à ń jórun ná ara ẹ̀ ní àwọn obìnrin jẹ́rìí fámì ẹjẹ́ kílẹ̀ yóò kújọ́ kan jọ méjì àwọn yàtọ̀ náà wọ́n máa ń fà àwọn èèyàn lọ jórun ná wọ́n gbèwí ìdìbò rí ẹ má ọkùnrin ẹ má rán ṣòkòtò pẹ́ńsù tí ogun ṣòkòtò ọ̀wà kẹrin yàmọ̀ ẹ̀yẹn ẹjá sọ léyà yín ọ̀fẹ́ kó ṣe dáadáa bí ọmọlúwàbí ni o ẹ̀sìn náà níran àti súnà ní o ẹ má mutí lásìkò léyà o ẹ má ṣe jẹ́rì ẹ má ṣe pámi o ẹ má bora o ẹ má ṣe yàpọ̀ ọlọ́run o ẹ jẹ́ àmà rántí ọlọ́run ni o ọdún àyàmú apili wàṣọ́ọ̀nù wàzíkìrìlá àwọn ọjọ́ tààfin máa jẹun tààfin máa mú tààfin máa rántí ọlọ́run á ṣe dáadáa wá bí al nínú rìwáyà mi tọkọtaya ẹ gbádùn ara yín ẹ ṣe dáadáa ẹ dùnra yín nú ẹ má jẹ́ àyàpọ̀ ọlọ́run o ẹ má wo àwọn kẹsẹ́ẹ̀sì bú gbogbo àwọn eré bú blue fíìmù àwọn eré yorùbá abú tí wọ́n máa fi òhun hàn àwọn eré india fíìmù tí wọ́n máa kó àwọn ọmọ yín bá ṣe ń ṣe tí ọ̀dá ẹ má jẹ́ àfàsìkò lé yá ẹ má jẹ́ àfìyàpọ̀ ọlọ́run o abẹ ọlọ́run ọba àlèkè ọlá ibi abá ti ṣe àṣìṣe ọlọ́run foríjìn wa o ibi abá ti sì sọ ọlọ́run àlànìyàn apá afẹ́ sọkúsọ foríjìn wa o ibi àwọn ọmọ yàrá gbogbo àwọn òbí wa tí wọ́n ti kú ọlọ́mba ní fọ̀rọ̀ kẹ́ wọn àwọn àfa wa tí wọ́n kọ́ wa àwọn tó ti kú nu wọn ọlọ́mba ní kẹ́ wọn àwọn tí ń bẹ láyé jẹ́ kí wọ́n mọ̀ wà dáadáa o ọ̀là aláhàwùlà wà láwùwátà ilà abdullahi ilà ilà ọ̀bí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh